والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المؤلف رحمه الله في الحديث الثاني والستين ومائتين وعن سهل بن سعد الساعدي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم أنا أكافل اليتيم في الجنة هكذا وأشار بالسبابة والغصة وفرج بينهما رواه البخاري وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم تصل اليتيم له أو لغيره أنا وهو كهاتين في الجنة وأشار الراوي وهو مالك ابن أنس بالسبابة والوسطى رواه مسلم وعنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم ليس المسكين الذي ترده التمرة والتمرتان ولا اللقمة واللقمتان إنما المسكين الذي يتعفف وعنه عن النبي صلى الله عليه وآله وسلم الساعي على الأرملة والمسكين كالمجاهد في سبيل الله وأحسبه قال وكالقائم الذي لا يفتر وكالصائم الذي لا يفطر متفق عليه àwọn àdéhìí àná wà lábẹ́ àkọlé kálánú àwọn ọmọ òrukàn àwọn aláìní àwọn ọ̀lẹ nítorí orí ńlá eléyìí tọ́lọ́ máa ń ṣe fẹ́ni tó bá lànú àwọn aláìní tó lànú àwọn ọmọ tó lànú àwọn ọ̀lẹ àti bọ́lá ti máa ń lànà kó wọn. tó máa ń sànù wa. ìgbà wọn ọlọ́kọ̀ọ́kọ́ lónìí ó wá látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu qala qala rasulullah sallallahu alayhi wa sallam kafilu al-yatim lahu aw li ghayrihi ana wa huwa ní fil jannah wa ashara ar-rawi wa huwa Malik ibn Anas bis-sabbabati wal-wusta. rawahu Muslim wọlé nàbì sallallahu alaihi wasallam sọ pé ẹnikẹ́ni tí bá ń ṣètọ́jú ọmọ òrukàn ọmọ òrukàn yìí ọjọ́ ìbátan rẹ̀ àbára àtà ìtumọ̀ lahu aw li ghayrihi nù ọmọ òrukàn yẹn jẹ́ ìbátan rẹ̀ àbọ̀dára àtà. ìtọ́sájà jù ni pé ẹni tó rí tọ́ sànú tọ́ ń sànú tọ́ ń tọ́jú ọmọ òrukàn ni. a sì pé ọmọ òrukàn lábẹ́ àbúradà ni gbogbo èèyàn tó ṣe é pé bàbá onítọ̀hún ṣaláìsì ṣáájú kótó di kó bàlágà ọba níyàlá yìí bàbá rẹ̀ bá ti ṣaláìsì kótó ọmọ òrukàn ni ń pẹ̀lú ẹ̀ a ti lóríṣiríṣi kí ẹ ọmọ òrukàn ti ṣe jẹ́ pé ó ń ẹni tí ó tọ́jú ẹ̀ ó ń ẹni tí ó mójútó ó ń ẹni tí ó máa ṣàánú ẹ̀ ẹni tí ó máa lẹ́kún tí ó máa fọ́ra lórí wá jẹ́ kó fira rẹ̀ tí àyẹ̀ ẹni tí ó máa ṣètọ́jú ọmọ òrukàn tí ó lẹ́nìkan yìí anabi sallallahu alayhi wa sallam ọlọmọ òrukàn yẹn jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ àbí mọ̀lẹ́bí ẹlòmíì ìbátan rẹ̀ àbí tẹlòmíì ana wa huwa èmi àtọ́nítàn kahatayn fil janna báyìí láti fi lálùjánnà ọ̀kan nínú àwọn tó gba ìgbà wá wá Malik ibn Anas ó ní Ànábì sallallahu alayhi wa sallam wá fi ọmọ ká méjì ó fi sàpẹrẹ bí ó ti ṣe wà sóun nínú ọgbà àlùjánnà ó lọ ọmọ àká àfábẹ́là àti taarin ẹsìn mọ̀ fún ọjọ́ múlẹ̀ tìra wọn ni òòyà kan ọ̀yà wọn torí ẹ̀ anábì ní bó ti ṣe wà sóun lálùjánnà yìí ẹ̀gbọ́n wa tó síwájú ó ní ẹni tí bá ń tọ́jú ọmọ òrukàn bí ó ti ṣe rí sí mi ní lọ́gbà àlùjánnà ọ̀nà ọmọ àká taarin àti tìfábẹ́là wọ́fọ́rọ́jà bẹ́yìn náà hùmá ọ̀ àrọ̀rà yà wọ́n díẹ̀ ọ̀ yà wọ́n díẹ̀ kọ̀ pa wọ́n pọ̀ ọ̀ yà wọ́n bó ti ṣe rí sí mi ní lálùjáná eléyìí ń tọ́ka sí pé ọláńlá ń bẹ fún mi máa ṣètọ́jú ọmọ òrukàn nítorí bá méjì kọ nítorí pé ẹni tó lẹ gidigidi lọ́mọ òrukàn jẹ́ tó sì jẹ́ pé tá a bá dádára rẹ̀ yọ jẹ́ tá a bá filẹ̀ táwọn wọ́ran ọ̀dájú kó lè ráàrí láàrin àwọn èèyàn òfin ṣẹ̀rí àwa ni ẹ̀san ńlá yìí ń bẹ tí ẹni tí máa ń ṣètọ́jú rẹ̀ nítorí kọ́ mọ̀bà jìyà gbé nítorí kó jẹ́ pé àwọn èèyàn máa dùn tọ́jú ni torí pé kálukú náà ní fẹ́ láti wà lálùjẹ́nà lálùjẹ́nà nǹkan tá a bá tún rí bẹ́ẹ̀ wọ̀ àní fẹ́ jìnnà rárá. sí ọ̀gá wa anabi muhammed sallallahu alayhi wa sallam kí ni tí ò ní mú lásán gan tí ó tún jẹ́ kí n máa sí anabi sallallahu alayhi wa sallam náà àlìjánà wọ́n dájú pé gbogbo èèyàn ṣojú kòkòrò láti ṣe ìdénú tó fi jẹ́ ike ó tó kéèyàn tán náà wà ó sì tó fi wẹ́lọ̀ ẹnikẹ́ni bá mọ ọmọ òru kankan o ẹ̀jẹ̀ ń gbọ́ kó o sì bẹ̀rẹ̀ sí ní ṣètọ́jú ẹ̀ kó o fà á mára bí ẹni wípé bàrà rè tiẹ̀ kú rárá nítorí ẹ̀san ńlá eléyìí ti ń retí èèyàn ọ̀rọ̀ anábì sallallahu alaihi tó a sọ pé lahu aw li ghayri ọmọ òrukàn yẹn jẹ́ ìbátan rẹ̀ àbára àta ẹ̀kọ́ ńlá bẹ́ẹ̀ o nípa pé téèyàn bá fẹ́ ṣe àánú téèyàn sì fẹ́ náwó ọrẹ sẹ́ni tí ń bùkátà rẹ̀ ilé lọ́yẹ̀ká ọkọ̀ tún ṣe ká tó wòde. erékọ́ sọ pé làwù aw li ghairihi ọkọ tọ́ka sí ọmọ òrukàn tó jẹ́ ìbátan mọ̀lẹ́bí ìyíkan rẹ̀ ṣáájú kótó kan ráàtà eléyìí náà tún ṣe déédéé pẹ̀lú ọ̀kan nínú ọ̀rọ̀ anábì sallallahu alaihi wa sallam tó ń kọ́ wa báwo láti ṣe máa náwó wa. ó ní ibda bi nafsika thumma biman ta'ud. ara rẹ ní kọ́ kọ́kọ́ náwó lé lórí o ṣètọ́jú ara rẹ má fi àjẹra rẹ lẹ́yìn náà lọ́wọ́ akẹni tí ọlọ́run ọba kó bùkátà tí wọ́n lé ọ ìyàwó ni ọmọ ni yẹka ni ara ni mọ̀lẹ́bí ni ìbátan ni àwọn eléyìí gbà lọ ẹsẹ̀ kan wọn sì tọ́jú ara rẹ náà nítorí pé ìwọ tó fẹ́ sanu ọmọ làkejì rẹ tí wọn náà bá gbádùn ọ dájú pé àánú tó ṣe kò ní tọ́jọ́ kò ní fi wá ìwọ tó fẹ́ di ọmọ làkejì lọ́wọ́ mú kọ́ mọ́ bàa ṣubú tí wọn náà bá rí ti fẹsẹ̀ walẹ̀ mú dáadáa ọlọ́dúnkọ́ àti wọ àtẹni tó olóòmú lọ àti ṣubú nígbà tí kòtòkò ní pẹ́ torí ara rẹ kọ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ kò sí kò sí ìlànà táwọn èèyàn ń tẹ̀lé láyé kò sí kankan tá ń pè lẹ́sìn kan láyé yìí tó lè ríro àwọn ẹ̀kọ́ tẹ́ Ìsìláàmù mú wáyé nínú rẹ̀ láéláé ẹ̀sìn tí ọmọ kọ́ pé tọ́jú ara rẹ náà kó tó tún kan lómìn sọ eléyìí túmọ̀ sí pé kọ́ kọ́kọ́ ṣe ìtọ́jú ọmọ òrukàn tó jẹ́ fámìlì rẹ̀ òhun ńlọ́lọ́lá ju kọ́ máa mójútó ọmọ òrukàn ará àta lọ kọ́ wá fà wọn tiẹ̀ lẹ̀ èyí tó pọn gbọ̀ngbọ̀ngbọ̀n kí ọmọ jẹ wọn. ẹ sì rí i pé inú agboolé kọ̀ọ̀kan ọmọ òrukàn wà bẹ̀rẹ̀ tí ọba jẹ́ ọmọ ẹ̀gbọ́n rẹ̀ ó lè jọ ọmọ àbúrò rẹ̀ kọ́nà ń gbà mí ó lè jọ ọmọ bàbá rẹ̀ tẹ́ pé ìgbà tí bàbá rẹ̀ bí ohun ọ̀dàgbà bàlágà kó tó di pé bàbá rẹ̀ kú àbúrò rẹ̀ ní ọmọ òrukàn ni ogboro àwọn eléyìí kọ́ tọ́jú wọn òhun lọ́kọ́ jẹ́ dandan túláàsì lórí ẹ̀ kótó akan ọmọ òrukàn kan tá a jọ ń ọmọ òrukàn kan tá a jọ ń gbélé ọmọ òrukàn kan tá a jọ múlé ni ọmọ òrukàn kan tọ́jú aráàlú tá a wà ọmọ òrukàn aráàlú bòmí. ọ̀gẹ̀dẹ̀ mi máa mójútó ọmọ òrukàn tí ń bẹ́ nu mọ̀lẹ́bí tẹ̀mí tí wọ́n náà mójútó tiẹ̀. ntí ó padà ṣẹlẹ̀ ni wípé àní sábà rọmọ òrukàn tọ́jẹ́ pé tí ọmọ òrukàn sọ́jára àti ọba tiẹ̀ wá sẹ́kù ẹ̀ta awúrú ni ọba jẹ́ gbogbo dídì ìlú kà. torí délé ọdájú pé gbogbo wa gbogbo wàhálà wa gbogbo ìyànjú wa nítorí oníkálukú wa ni kò parí ayé kó wà ọ̀kan náà nàti máa gbéyàn wà ni kọ́ ọjà ni ti ń sànù ọmọ òrukàn ọjà ni ti ń láì jẹ́ wípé ọmọ wa ṣe ìrègùn pẹ̀lú dáadáa tó ń ṣe sí yẹn nítorí pé ìrègùn máa ń ba iṣẹ́ jẹ́ ni iṣẹ́ kan ò tóbi níwájú ìrègùn yóò túká ni yóò bàjẹ́ ni yóò sọ di eruku níwájú níwájú ẹ̀fúùfù lẹ̀lẹ̀ tí wọ́n máa gbé ká tí wọ́n dànù ṣe ìrègùn ò wúlò rárá kìí jẹ́ kí gbogbo dáadáa tá a bá la rí kọ́sẹ́kù ìpadà á máa bọ́ sí abẹ́ àbúradà àti ìdánù ni. ẹ wá rí bẹ́ẹ̀ máa ń sànù ọmọ òrukàn kéèyàn ń ṣètọ́jú wọn. ó pàtàkì lásìkò kan náà téèyàn ń ṣe bẹ́ẹ̀ pé kéèyàn tún jẹ́ mùsùlùmí gidi. nítorí pé tó máa ń sànù ọmọ òrukàn náà tó ìdíyẹ ọjẹ wọn tó ń tọ́jú wọn àmọ́ èyí ṣe mùsùlùmí aládàdànù lásán kò sí ládà kankan kò sí ládà tó gbà nítorí pé níta bá ṣe ní dáadáa tí wọ́n sọ pé sàn lá ń bẹ sọ́ni tó bá ṣe òun ìṣe lẹ̀sán dáadáa yẹn ó jẹ́ téèyàn téèyàn bá jẹ́ pé mùsùlùmí léèyàn téèyàn sì kú fáwọn ilẹ̀ mùsùlùmí wọ́lẹ́kìn tó bá rí dáadáa ṣe tó pọ̀ bí òkè tó rí dáadáa ṣe tó lọ jantirẹrẹ bí omi òkun ṣùgbọ́n tó pọ̀lẹ̀ tẹ́lẹ̀ pé ìwọ tó ṣe gbogbo dáadáa yìí káfíìr mushrik munafiq mubtadi' wọ́n wá pé kí ọlọ́bẹ̀ gbàǹjọ́ gbìndàl kìyàm. ìkẹfìrí ni ọ́ sẹ̀bọ̀ ni ọ́ pòkì ni ọ́ aládàdálẹ̀ ni ọ́ munafiki ni ọ́ kí wọ́n okó àmẹ́dánù. nítorí pé ìjẹ́ mùsùlùmí òun gangan ní ìpìlẹ̀ tí máa jẹ́ kí dáadáa yòókù ọ̀sán dọ́dún èèyàn. bí ìrẹsì wa jẹ́ mùsùlùmí àìjẹ́ mùsùlùmí olùkúta àdìgbòlù tí ò ní jẹ́ kí dáadáa kankan kọ́rọ̀ èèyàn tó. ìdílù àdí ibn Hatim radiyallahu anhu ọjọ́ ọmọ bàbá kan tó gbajúmọ̀ púpọ̀ láàrin àwọn lárúbáwá títí dòní tá à ń sọ̀rọ̀ ẹnìkan gbajúmọ̀ tó nínú líláwọ́ débi kí sábà fẹ́ pòwe léde lárúbáwá lónìí kí lágbájá láwọ́ wọ́n á máa sọ pé ajwadu min Hatim ó sì láwọ́ bíi Hatim wọ́n á ní Hatim at-Ta'i yìí wọ́n ní ní láwọ́ wọ́n ó tẹ̀yìn Hatim yìí ṣùgbọ́n bẹ́ẹ̀ náà àṣọdùn àṣọgbọ́nú eléyìí tá ń sọ ṣáájú kí Islam ò tó dé nítorí pé àwa gbàgbọ́ a sì mọ̀ bẹ́ẹ̀ lódodo tí ò sí èméjì ń bẹ pé ẹnìkan láwọ́ tó ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú hadith Abdullahi bin Abbas radiyallahu anhuma oníkan nàbí sallallahu alayhi wa sallam ajwada nas wa ajwada ma yakunu fi Ramadan. حين يأتيه جبريل ولا ولا رسول الله صلى الله عليه وآله وسلم أجود من الريح المرسلة ابن عباس رضي الله عنهما ولا النبي صلى الله عليه وسلم لولا وجه وثاني تلاوته لله وعلى وما لكنك لسو رمضان ní ìgbà tí màlẹ́kà jibril máa wá bá lánàbí ọmọ kí alukurani fún tí ọmọ gbọ́ anabi lawọ a máa lawọ ní sọ̀rọ̀ mọdánì tá a yọ ìjì tí ń jà tí nǹkan kan ò lè dá dúró kò sí ní tànàbí ò lè fi tọrọ sallallahu alayhi wa sallam tó ṣùgbọ́n ní èdè lárúbá lẹ́bù nínú àṣà lárúbá lẹ́bù wọ́n máa sọ pé àwọn máa sọ pé hàtìm ńlọ́láwọ́ jù bàbá yẹn ọ̀làwọ́ débi pé lọ́jọ́ kan lọ wọ́n á bá kí wọ́n sọ ẹnìkan mọ́lẹ̀ wọ́n á béèrè pé kí nìdí abùjọ tẹ̀ fi so mọ́lẹ̀ wọ́n lọ jẹ́ wa lówó ni a sì mọ̀ pé tàbá so mọ́lẹ̀ táwọn ará lè rí o wọ́n ṣàfẹ́kù rẹ̀ wọ́n máa wà ká tí wọ́n bá wá gbọ́ pé àti so mọ́lẹ̀ lórí gbèsè ó súnmọ́ kí wọ́n wá san gbèsè nǹkan fi túlẹ̀. kọ́márì o lọ́ba ni tó bá ké torí pọ́ di ẹyin lówó ni tàbí fẹ́ súnmọ́lẹ̀ pé káwọn ará lè rí ó lè bá a mọ̀ kí wá san ẹ ò ń lẹ́kọ̀ọ́ máa lọ lé ẹ so mímọ́lẹ̀ dípò rẹ̀ ọ̀ jẹ́ wá lówó àní gbèsè rẹ̀ ò jẹ́ mo gbèsè mo gbé àmọ́kòkò lápò mi ẹ wá sọ èmi mọ́lẹ̀ dípò rẹ̀ owó lè mọ́sí lápò àmọ́wó ń bẹ́ ń lé tẹ́ ẹ bá sọ mí mọ́lẹ̀ dípò rẹ̀ eléyìí ọ̀dájú pọ́ lẹ́nìkan tí ọ wà á wà tẹ́ ẹ bá ti sọ èmi mọ́lẹ̀ dípò rẹ̀ táwọn ará ilé ọba ti rí ni wọ́n wà mí wọ́n sì mú owó wa sàn tí a lè ṣe rẹ́ ìbáyìí mọ iye owó lọ jẹ ní ìsìtọ́ iye ọ̀sẹ̀ ń bẹ̀ ọjẹ ọjẹ náà nù apàdé ńjọ gbẹndé ó náà ló ń fọ sí kóòtù ọlọ oníkóòtù ọlọ ń ga lọdà jù. bàbá yẹn lawọ́ ọmọ rẹ wá ń bi ànábì sallallahu alaihi wasallam ó ní bàbá mi wọ́n máa oníkálukú ló ń sọ̀rọ̀ rẹ̀ nípa bó ṣe lawọ́ tó ọmọ ti gba islam torí bàbá kú kí islam ò tó dé. ṣé ẹ̀sán kan bẹ tó lọ́wọ́ bọ́ san bàbá òun lórí lílawọ́ tó lawọ́ tó bá dijọ́ gbẹ̀ndàl kìyàmá àmọ́ kú lájẹ́ mùsùlùmí. anábẹ́ sallallahu alaihi wasallam sọ pé bẹ́ẹ̀ ni ọgbẹ̀sán òun ti gbẹ̀sán tiẹ̀ láyé à gbẹ̀sán láyé báwò ṣé ayé lọ́ọ́ ti dá gba gbogbo ẹ̀sán tí ń ó ní ó ti gbẹ̀sán rẹ̀ láyé ọ̀gbọ́n táwọn èèyàn máa sọ ni ìpè lágbájá lawọ́ bíi hàtẹ̀ lágbájá lawọ́ bíi hàtẹ̀ ebi dáadáa rẹ náà ń sọ ó ti gbẹ̀san rẹ̀ látàyè nù tó bá jẹ́ káfíìrì tó bá jẹ́ mùnásìkì tó bá jẹ́ mùṣírìk tó jẹ́ sẹ̀bọ̀ tó jẹ́ ni tó jẹ́ pé àdáadáa alẹ́ ti fọ orí ẹ̀ gbogbo dáadáa tó máa ń ṣe yóò máa bọ́ sígbó àtù kò sí nǹkan kátàgbà tó bá ti jọ gbé ndàlùkìyàmù وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا ọlọ́ni adójúkọ gbogbo tí wọ́n láwọn ṣe ní sẹ́nílé ayé àwọn aṣọ di eruku tí atẹ́gùn gbé dá ọlọ́ni akọ́mọ́ ti fẹ́ tiwa bẹ́ẹ̀. torí ẹ̀ ló ṣe jẹ́ pé tó bá dànù ọmọ òrukàn náà tó jẹ́ mùsùlùmí ò jẹ́ ẹni tó dúró déédéé lábẹ́ aburada Islam náà tó àṣedànù lásán ànádànù lásán ni wọ́n mọ̀ pé lé yẹn torí ẹ̀ là ń ní gbogbogbò àkíkálukú kó tún Islam rẹ̀ sí kálukú kọ́ máa tanra rẹ̀ jẹ ọkàn lè tanra rẹ̀ jẹ ó lè tẹ lómi náà jẹ láyé níbi tó náà bá gbéra rẹ̀ síbi tó ti lè rí kan jẹ àmọ́ kò sí àyè láti parọ́ kò sí àyè fẹ́tàn jẹ lọ́la gbẹ̀ndàlùkìyàmù àwọn ẹni tó rẹ̀ sàn wọn gbà náà làwọn mùsùlùmí àwọn mọ́mìnì wọn tó dó lórí súnà nàbì muhammed sallallahu alaihi wa sallam tí wọn lẹsẹ kúrò lórí ẹ àwọn ẹni tí wọn wọn tẹ ọrùn wọn fúnlẹ̀ ayé wọn ẹ̀yin náà ti rí òfò ń bẹ fáwọn ìtọ́ tẹ ọrùn wọn fúnlẹ̀ ayé wọn nítorí pé tọ́ bá tẹ ọrùn rẹ fúnlẹ̀ ayé rẹ níbo ló ń kọ́ ayé náà lọ tọ́ bá kú kò sí àbí tá a tó kí wọ́n pẹ̀lú ẹrù rẹ̀ wọn ní di ẹnìkan mẹ́rù wọ́n yọ ẹrù sọ́tọ̀ wọ́n yọ náà sọ́tọ̀ ni torí ẹ̀ kí sẹ́tọ̀ oṣù kó lè ba lẹ́sàn agbọ́dọ̀ gbìyànjú láti rí kórè Islam lọ́wọ́ àdìsí tó tẹ̀lé lẹ́yìn wọn náà tún wá látọ̀dọ̀ Abu Hurairah رضي الله عنه ولا نبي محمد صلى الله عليه وآله وسلم أن ليس المسكين الذي ترده التمرة والتمرتان ولا اللقمة واللقمتان إنما المسكين الذي يتعفف متفق عليه النبي صلى الله عليه وآله وسلم انزل أيضا yìí kan tani gan-an lálẹ́yìn nítorí pé láwùjọ wa náà lónìí láti gbé ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn iná ni wọ́n ń fira wọn pa láyìn àwọn èèyàn tó pọ̀ jantirẹrẹ ni wọ́n ti fi ọ̀nà kan sọ̀rọ̀ àwọn tó ń bára ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ tó yẹ pé òun náà bára ní í ṣe ọ̀kan tí ìrówó débi pé yọ ọ̀rọ̀ abọ́ tí òfin máa ṣe bára ni àtẹni nǹkan ṣe àtẹni nǹkan ṣe àtẹni tó ní àtẹni tí ò ní àtẹni tó ní púpọ̀ àtẹni tí ò ní tó nǹkan ọ̀pọ̀lọpọ̀ ti sọ̀rọ̀ àwọn di aláìní tó ṣe pé wọ́n máa ṣèṣe kíkọ́ fáwọn kọ́ fáwọn kọ́ fáwọn ni. kọ́dà nígbà míì ẹjọ́ máa ń bò láṣìírí tó lówó wọ́n bá ara rẹ̀ lù mí. bàtà dé lù mí orí olówó náà ló sì wà á kú nítorí kékeré ṣe gbogbo èèyàn ló lè lọ ọ̀lú mi ò ṣe gbogbo èèyàn ló lè lọ ọ̀lú mi torí owó tó fi ra tó fi tọkọ létí tó fi pọ́n lọ ọbẹ̀ kí sowó kékeré ọlọ́run á fún wa lágbára lórí owó wa lọ sílùú bòmí ọlọ sílùú òkèrè nílùú òkèrè àwọn ń pèdè ká fún ọ wọ́n á sọ pé ṣé ẹ ní bùkátà kankan sí kankan ṣé ẹ ní bùkátà kankan sí kankan ìgbà tó yẹ pé ẹ̀mí ti kú ọ̀pọ̀lọpọ̀ ti sọ̀rọ̀ adó ń bára orí rẹ̀ ti wá pò lọ síbi pé àti wọ́n fẹ́ fún mi lónìí olówó ni bá àti wọ́n fẹ́ fún mi lónìí àwọn sì ń dé ìrìkì tẹ̀ ní bùkátà sí nǹkan ọ̀hún fẹ́ ọkọ̀jọ owó ṣùgbọ́n lójú ọ̀kájú à owó náà lọ́pọlọ rẹ̀ ọ̀ síbi rẹ̀ torí ẹ̀ talaláì ní gàgà talaláì ní anábì fẹ́ sàlàyé rẹ̀ fún wa ń bì. ọ̀nà lẹ́sẹ̀ mẹ́sìkìn lẹ́dí tẹ̀rọ̀dù tẹ̀mùrọ̀tù wọ̀ tẹ̀mùrọ̀tà kì í mẹ̀sẹ̀ láìní ẹni tó sèké tó bá tọrọ oúnjẹ lọ́dọ̀ àwọn yìí tó bá ti rí dẹ́bínù kan àbí dẹ́bínù méjì fún yóò sọ̀rọ̀ àdarí lé pé alhamdulillah anábì ní kì í sàlàyé lélẹ́yìn wọ́n lọ́kùnmẹ́tò wọ́n lọ́kùnmẹ́tà yéèdì sàlàyé ẹjọ́ sọ pé tá a bá gbé òkèlè àjẹkù kan àbókèlè méjì àjẹkù tá a gbélé lọ́wọ́ yọ padà lé anábì kìí sáláì ní lélẹ̀ kìí sáláì ní lélẹ̀ kí wọ́n rà ẹ̀yin náà dá mi ìnáwó ìsìnkú ìlẹ̀dí yẹ tá a fẹ́ ẹnìkan kọ́ là ń pè lálẹ́ ní bí ìbá sẹni tó kóra ró ó kóra kò fojú sí nǹkan oníkan kìí béèrè nǹkan kan lọ́dọ̀ ẹnìkan kìí tira rẹ̀ bọ́nú nǹkan nìkan eléyìí lápè láláìní. ayé pé aláìní tí ọ̀tẹ́nuró tí òkojúró tí òkóraró lórí kan fi náwó dábínú kan sí àbí dábínú méjì wọ́n fi gbókèlè kan fún gbókèlè méjì eléyìí ẹ̀sọ́ aláìní o ọ̀kan jà ọ̀kan jù àlélẹ́ yẹn láìní lẹ́ni tó ti pé ó kó dúró yọ kẹnuró tó sì kóra ro kò ní béèrè kankan lọ́dọ̀ ẹnìkan àti lọ́dọ̀ Allah ọ̀la lè pè láláìní. ajẹ́ pé ilé ayé kún fọ́fọ́fọ́ fáwọn ọ̀kan jù à ojú òkú ní nǹkan ní nǹkan sáńpẹ̀ lójú kòkòrò àìní tẹ́lọ́rùn tẹ́kù náà ló ṣe ìpìlẹ̀ àwọn àwọ̀ àbàjẹ́ bí olè bí àfọwọ́rá irú wọn pẹ̀lú ayébàjẹ́. torí ẹ̀ kìí ṣe gbogbo ìyẹn náà lórí ti ń fẹ́ nínú ilé ayé yìí. kódà àní rẹ́nìkan láyé yìí ẹnìkan ṣoṣo ò lè tẹ́sán pé òun rí gbogbo tó ń fẹ́ nínú ilé ayé kò sí ṣùgbọ́n ìkóraró ìkójúró ìkẹnuró ìṣọ́ra ìjìnlẹ̀ sí nǹkan oníǹkan òun gan làlàáfíà nùlẹ̀ ayé mẹ́jọ nǹkan oníǹkan ọjọ́ lójú gbogbo bó tilẹ̀ òkú máa tàn yínrínyínrín tó gbọdọ̀ mú ọ lójú jẹ́ tiẹ̀ ní oṣù ọ kò sẹ́ni tọ́lọ̀ wọn bò sóore fún kò sí ṣùgbọ́n ibi tí wàhálà wà oníkó ti sọ̀láàmù fọ́pọ̀lọpọ̀ èdè nù tó fi jẹ́ ike ọgọ́rọ́ nìyẹn wọn mọ àti dúpẹ́ fún Allah lórí àìmọlóore eléyìí tó ṣe fún wọn eléyìí tí aláìní jù nínú àwọn èèyàn kò lè kárí oore tẹ́lẹ̀ ṣe fún un ahmed bọ́sẹ̀ ń tọrọ anídìẹ̀. ìdí nìyẹn tó jẹ́ pé àtàárọ̀ àtọ̀sán àtàlẹ́ ọ̀pọ̀lọpọ̀ inú ìbànújẹ́ ni wọ́n ti lò. lèmọ́nà nítorí pé ní ti ń fa ìbànújẹ́ fún wọn ni pé wọ́n á kó dúró. ojú wọn ò máa tẹ lẹ́sìn tẹ́lẹ̀ ọ̀sẹ̀ tẹ́lẹ̀ omi gbogbo gbà náà ni. ó lè ṣe jẹ́ olùkọ́lọ́ lọ́rùn gbogbo ọjọ́ pé ó ti àbọ̀tì àkótì ọmọdé lẹ́gbẹ̀ẹ́ tó ti pàtàkì àwọn ọ̀dà ah, ayé màá lè. ẹ̀rí ntí Yorùbá ọmọ abá kánù wọn àgbà fọlọ ńlá yìí rí bẹ́ẹ̀ àwọn bẹ́ẹ̀ àwọn kan táwọn dìde nu generation táwọn ń gbà fọlọ báyìí àmọ́ inú àti àyùbá àwọn yìí gbà fọlọ láíláí àwọn máa ń fojú wo pé ẹnìkan ti pa kádàrá àwọn dà ẹnìkan ti forí àwọn gbà pààrọ̀ tó ìdí nu wọn fi rí pé Yorùbá aslan àwọn wọn àgbára ọgbọ́ rárá ẹni tí wọn gbomi mu lọ́wọ́ rẹ̀ yóò múra ẹni tí wọn gbà nǹkan jẹ lọ́dọ̀ rẹ̀ yóò múra ẹni tó ní ibẹ̀ ni ká jókòó sí tí ó jókòó síbẹ̀ gángan yóò múra nínú yorùbá torí ó ti máa wọ pébi tó ní wọ́n nǹkan sínú àbẹ́ ẹ̀kọ́ ni àbí yorùbá lẹ́bù báwo ni a láti rí i pé ibo ni so bí yorùbá ti ṣe máa ń ṣe ti wọn nù so àwọn ọ̀gbà ike káwọn ní fọkànbalẹ̀ sí tọ́lọ̀ ń ṣe fáwọn káwọn onítẹ̀lọ́rùn lórí tọ́lọ̀ ń ṣe fáwọn ìdí nu ẹ̀rí kí ẹlòmíì ọkàn rẹ̀ ọkàn máa bàjẹ́ ni inú bànújẹ́ láàárọ̀ bànújẹ́ lọ́sùn bànújẹ́ lálẹ́ bànújẹ́ nùgbésí ayé ìbànújẹ́ kú bànújẹ́ ló sàárè. kí ni nǹkan tí àwọn ẹni tọ́lọ̀ wọn bá fún láyé kí ni wọ́n ní sáwà náà nì ẹ sọ kẹyọ kan náà wàlá ìkòsí ẹ wo orí ńlá tọ́lọ̀ ń ṣe fún gbogbo wa ní ìṣẹ́wó gbà wá ní à ń gbatẹ́gùn àbá àgbàtẹ́gùn ẹ dákun ṣé ẹnìkan ó tó tí ọ̀rọ̀ àfọwọ́ di wa mú pé òní gbàtẹ́gùn àkọsanwó ẹ̀ wọn ò bí yàrá yàrá rẹ̀ dà orí ọlọ́run lélẹ̀ bó lówó bó lówó ìbá lọ ń gbàtẹ́gùn náà bákan náà olówó ń jẹun ìbá àná jẹun àbá jẹun ẹ̀yẹ wo funfun ní méjèèjì ẹnìkan jí ẹnìkan jẹ funfun funfun méjèèjì àbí èsè funfun ah! so tí ìbá ti kẹ́yìn bá sàlàyé iyán àtúfú ẹ̀gbọ́n tàbúrò ni. nílẹ̀ ẹnìkan jẹ jẹ ẹnìkan jẹ panla ẹsìn fọk ẹja méjèèjì. torí ẹ tí ìwọ ọba dúpẹ́ fọlọ́ ó ní mo rí tọ́lọ̀ ń ṣe fún ọ náà. wọ́n ra pọ̀nmọ́ òun ra bọ̀kọ̀tọ̀ pọ̀nmọ́ méjèèjì ẹ̀gbọ́n tàbúrò ni. ok aṣọ ọlọ́run lọ́wọ́ ẹ̀rọ mi náà wọ́n sọ ni ẹ̀rọ mi ò wá bí ni. ah ọlọ́run wá sọ̀rọ̀ fún kálukú náà torí di eléyìí ẹgbẹ́ o aláìní lódodo òun lẹni tó bá kóra ró nítorí pé òun náà ń pò kọ́lọ̀ wọn bó sórí ńlá fún torí pé ní àdìsá nàbì sallallahu alaihi wasallam ẹnikẹ́ni tó bá fi lè kóra ró ọlọ́run ọbó tó tó bá kóra ró ọlọ́run ọbó tó ọ èyí gbá fún mi lọ sọ́dọ̀ èèyàn àti kéèyàn tẹ gbogbo ẹtọ́ bá bá fún mi tó bá bá lọ sọ́dọ̀ nìkan ẹ̀tẹ́ ló mú bọ̀ mbẹ́ ó fún ọ kò fún ọ wàlá ẹ̀tẹ́ ló mú bọ̀ mbẹ́ nítorí tó bá fún ọ ìwọ kọ́mọláyé yìí ó sì ní lè gbérí mọ́ wájú ẹ̀ kọ́ra wá sọlẹ̀ kọ́mọ tú gbogbo wọn máa bẹ̀ ọ́ kó wọn tó fọ́ sára náà wá débẹ̀ kọ́mọ bẹ̀ ọ́ kọ́mọ gbọ̀ká ni lágbájá ó tó bá wọn mo rò pé ó tó bá wọn wọn máa sọ̀rọ̀ authoritatively ni ó tó bá wọn àwọn èèyàn yóò kọ́ ọmọ wò pé ah, ah, àbí bàbá rẹ̀ á ní ah, yọ̀ọ́ rọ ahọ́n rẹ̀ ní ìsìn rọ ahọ́n rẹ̀ tọba ẹgbẹ́ àwọn tó náà bá wò tó a bàbá yìí ni ọ̀dọ̀ ó sì ti tó náà mo rò pé yẹ tẹ̀sí bí ló o tó náà nù tọ́lá ní kò tó ọ̀sẹ̀ tẹ̀nù àbí wọn náà kọ́ ni àá kí ni sọ̀rọ̀ pé kí ni burúkú yìí àwọn kan bẹ kí ni kí ni burúkú náà dá tọ́lọ̀ dá nítorí pé tí wàá sọ̀rọ̀ nǹkan lọ́dọ̀ rẹ̀ rí lọ́ba sọ di kí ni burúkú torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹnikẹ́ni tí ọba máa ra kóró ọgá alára wọgá alára gbọ́dọ̀ wúra rẹ̀ ní skinny ẹnìkan tí wàá sọ̀rọ̀ nǹkan lọ́dọ̀ rẹ̀ rí ojú wo ló fi wò dòní irú ẹnu wo ló fi sára rẹ̀ dòní ó ní pé tàbùkù tàbùkù lọ́mọ wo sẹ́yìn kan bá gbọ́ pé ó tún wọ́n lọ sọ náà ó tún ti wọ́n lọ sọ náà bọ́dá yẹn kọ́dá dúpọ̀ rí ẹ pé subhan orí rẹ sì tóbi ti ọlọ́ngbà mi àmọ́ torí ti ṣe kọ́dá dúpọ̀ rí ẹ pé torí ẹ ẹ ti ká kóra wa ró iyì àtàpọ́nlé ń bẹ́nu kéèyàn ọmọ tọrọ nǹkan lọ́dọ̀ yìí tẹ́wárì ń tọrọ lọ́dọ̀ rẹ̀ ìwòrè tọ́lọ̀ máa ń ṣe fún ìyàwó náà padà rí mi tọrọ kankan lọ́dọ̀ rẹ̀ o ọkọ̀ jókòó ní ọ̀tọ́rọ̀ o ọkọ̀ wa ni afálagbada mo fẹ́ rí i yóò sì mo fẹ́ rí i ọkọ̀ akọ́ba kò ní ọ̀dàpọ̀ ẹ̀mẹ́jẹ nìkan gbọ́ o ọ̀dàpọ̀ ẹ̀mẹ́jẹ nìkan gbọ́ o alóye sọ̀rọ̀ pé ọ̀tọ̀rọ̀ kò nídìí kan ṣẹ̀ṣẹ̀ bá tún máa kà tó lẹ́nu mi ò tún gbọ́n àwọn kò sọ̀rọ̀ mọ̀ pé ntọ̀rọ̀ lọ́dọ̀ rẹ o èmi gba ọ̀tọ̀ mọ̀ pé ntọ̀ àpò ọ̀tọ̀rọ̀ tẹ́lẹ̀ òkúkú tọrọ wọ́n wá ti gbà tó àpò tọ́ba bí dáa lọ́la kó nà wá sí rè mo rò pé yé bí wọ́n sọ̀rọ̀ ọlọ́run ló sọ̀rọ̀ fún ọ ní àmọ́ ọlọ́run ní ọ̀dọ̀ rẹ̀ ní ó ṣe kí ni ìní ọgbà tọ ọ̀rọ̀ àmọ́ ẹsẹ̀mí lẹ́ni tó lè gbé òní máa ẹsẹ̀mí lẹ́ni tó máa tẹ̀rí lọ́ọ̀lẹ̀ tí òní lè gbé sọ̀kan nítorí pé ọ̀sọ̀rọ̀ kankan ọlọ́run ọba ló sọ̀rọ̀ fún ọgbọ̀dọ̀ rẹ̀ torí ẹ̀ ọ̀rọ̀ anijẹ́ni tó ṣe pé ó rò sọ òní lè sọ torí pé ó ti sọ ó ti sọ orí kan fún ọ rí torí tó bá ń sọrí fún ọ tí wọ́n tọrọ kò ní ká ń tọrọ àwọn tó bá kó ọlọ́lọ́ tọrọ ọkà àbùkù ọkà àbùkù torí di eléyìí láwùjọ wa à ń bùkátà àrú ẹ̀kọ́ yìí à ń bùkátà àrú ẹ̀kọ́ yìí pápá jùlọ lẹ́nu lọ́lọ́tà wáyé àwùjọ ń bàjẹ́ gan o àwùjọ ń bàjẹ́ gan ẹ̀mí àwọn èèyàn ń kú kò sì yẹ kó lẹ̀ kálukó mójútó sí ọwọ́ rẹ̀ ibi tó ń torí tọrọ kọ́bọ̀ mọ́ bàbẹ̀ jẹ́ máa fi bẹ́lọ̀ nkùn ọlọ́run ẹlẹ́dàá yóò sànù rẹ náà torí tọ́lọ̀ nǹkan mọ́ kálukú kò ní kú kó tó di pọ́lì o bùkátà kọ́ wa máa fira rẹ gbolẹ̀ wọ́n máa dá iye ara rẹ nù wọ́n á sọ̀rọ̀ rẹ dá lágbe wọ́n sọ̀rọ̀ rẹ dẹni tí ò lórí lọ́wọ́ tẹ́mọ̀lọ́dún lóríta lóríta lóríta lóríta á máa lọ́mọ tẹ̀lé pé àmọ́sẹ̀ yìí ọlẹ́tìkẹ́ ó ṣe kíní ká bàbá ọ̀pọ̀ ọmọ àti ọ̀dọ́ ọmọ sọ. Ṣé àwọn bàbá yà àwọn onímọ̀ sọ Yorùbá wà ní bàbá ọ̀ nígbà tí èsì àwọn amúgbó kò sí láwùjọ tiwa bẹ́ẹ̀. Akérèmọkùnmọ́lá gbogbo ẹtí bá ti wá ń bọ̀ ẹ̀yàn wà á dùn àwọn géńdé bá géńdé tí wọ́n ní tán ní iṣan lápá. Wọ́n á dùn mẹ́rin ọgbà bàbá ọgbà tiwa ọgbà tiwa pẹ̀lú ìwé kékeré là ń gbàgbà mi ìwé tẹkíní dànù àkàràmọkọmọlá ẹ jẹ́ ká gbà fọlọ tí bá tó lọ ẹni tí ń ṣe bàbá o bàbá o ọba tí ẹ̀jẹ̀ tó pọnpọ́n lòun náà bá lọ gbé lórí ta náírà àbí ọlọ́gbọ́n àbí akọ́lítàn at tó bá tẹ̀ gba eight hundred lójúmọ́ àlùbáríkà wà àbí òníwọ̀ wọ́n láyọ̀ kọ́ wá pa two thousand nídìí bàbá o bàbá o iyì rẹ ló ti dànù tán ó wá tètè kọ́ wájọ gbẹ̀ndà òkè yàmà lẹ́ni tí ò ní sí èkìrì ẹran kan lójú ẹ̀ torí gbogbo ẹ̀ ló ti fi ṣe bára kọ́lọ̀ ń dákun kọ́ sànù wa wọn náà yàtọ̀ sí gbogbo àwọn bára àti gbígbá lọ sábó àti ní kọ́nà afọ́jú gbogbo kọ́mpìnì kan náà lórí a'udhu billahi minash shaitani rajim torí ẹ̀ oníkálukú kọ́ kọjú mọ́sẹ̀ rẹ̀ má béèrè nǹkan kan lọ́dún èèyàn àwọn sàhábà radiyallahu anhu wọ́n máa ń sọ pé a fi àtìlẹ́yìn wa hàn sànàbì sallallahu alaihi wasallam lórí táwọn onítọ̀rọ̀ kankan lọ́dọ̀ ẹ̀dọ́ ọlọ́nkan kéde ti gbéraga o àmọ́ àwọn náà sojú sọ́dọ̀ lọ́nà kò sí pé táwọn ìkan bá ràn lọ láì jẹ́ ká lọ béèrè ká gbà ìyàtọ̀ láàrin mo látàrí pé mo tọrọ láì ọlọ́run náà fún ọ láì sọ̀rọ̀ ìdùnnú sì dùnnú ló fi fún ọ ó rà lẹ́sìn máa sọ́nà kó o torí jọ́mi tó o tù fún ọ. yàtọ̀ sí gbogbo ẹni tó bá fún ọ látàrí ìsọ̀rọ̀ òní sẹ́rìn nàkú ọmọ láyé yìí. ètò bá ti rìn nàkú ọmọ tó mọ̀ tó ń dára nu yóò ti sara nu. tòun jẹ́ wọ́n sì bí ọ wọ́n bí ọ lọ́mọ dáadáa ni àwọn òbí rẹ̀ wọ́n ro rere ọ́ pé kí wọn náà wọn ò róró ọmọ kankan láyé pé wọn ṣe bárabáraba o fúnmi fúnmi fúnmi fúnmi kí ni bẹ́ńbẹ́ nítorí ẹ̀ ní anábì sallallahu alaihi wasallam ń pòwe kan fún wa ó ní al-yadul ulya khayrun min al-yadis sufla ọwọ́ sí ń bẹ lókè ó lóore jù sọ wà sálẹ̀ lọ àwọn náà sì mọ̀ òkè lókè lọ́wọ́ afúnni gbé ṣùgbọ́n ni ọgbà búrọ́ọ̀tì ọwà ìsàlẹ̀ ni ọwà o kọ́wọ́ rẹ̀ wà lókè ó lóore ju kọ́wọ́ àǹsálẹ̀ lọ anábì ní kọ́ alẹ́ kọ́ bá wọn ọwọ́ tó wà lókè ó lóore ju ọ̀rọ̀ àǹsálẹ̀ lọ torí ẹ̀ ká tírèmì ara wa lọ́nà táwọn ó fi jẹ́ni tí ń fún yẹn ká mọ́ tírèmì ara wa lọ́nà tó fi jẹ́ pàtàkì máa tẹ́wọ́ gbà ẹnu mi ò tún sọra rẹ̀ ló kọ náà jíjẹ pé atẹ́wọ́gbọ́rẹ́ lọ́wọ́ ẹgbẹ́ ó kọ atẹ́wọ́gbọ́rẹ́ àbọ̀ ń bára bára ká a'udhu billahi torí ilé ìyá yìí kò ní kálukú wa ká kóra wa jà ká kóra wa ró ẹ̀rí pé àwọn ẹni tí máa ń lo àwọn èèyàn lòkulò wọn ò ní ríru wa mú bí àwọn olóṣèlú yẹn wọ́n máa lo àwọn èèyàn lòkulò ni wọn ò ní rí ọmú nígbà tí wọ́n bá ti kóra rẹ̀ ń jànú ẹ wọ́n ẹlòmíì nìsín wọ́n á lọ tẹ̀síwájú ilé olóṣèlú mi fún gún wákàtí bàbá fẹ́ jáde bàbá fẹ́ jáde lọ́sẹ̀ bàbá wa ti gbà ìkúlé lọ́sẹ̀ tọmọkọ́ nìkan dúró tó bá tó wá jáde tán ó bẹ̀rẹ̀ gbé bọ́ńdù fifty thousand náà ní pẹ́rẹ́ bá lọ́sẹ̀ tó wà ní òwò. la ilaha illallah ẹlòmíì lè dá nígẹ̀ nítorí pé kílò náà lè rí mú bẹ́ẹ̀ ó sì lè ṣe bẹ́ẹ̀ kígbẹ́ rẹ̀ ọ̀dá kọ́mọ̀rì five hundred mu ẹ dákun ta ní ọba gbọ́ yóò jẹ́ kí àwọn ará ilé wọn àwọn mọ̀lẹ́bí wọn àwọn fámìlì wọn kó tó máa sanwó ọjà tí wọ́n rà torí délé ẹni tí ọlọ́run ọba bá ṣàánú pẹ̀lú ìkóraró a orí ńlá lọ́lọ́ ṣe fún orí ńlá lọ́lọ́ ṣe fún èèyàn lè jókòó bá ṣe pọ̀ yìí kó lówó kan yọ ní ìkọ́mọ lálé àwọn èèyàn sẹ́yìn káwọn olówó yẹn lọ́wọ́ ti di lówó innal insana la yatgha ọ̀rọ̀ ọ̀hún sábìnà ọlọ́run lè máa ń gbéraga mo búra tọ́ba ti rí pò ń rọrùn. Olówó kan bá wọn ní ìsìnkú àgbo ìwọ ọ̀tá ọ̀ràn ọlọ́ọ̀rì ìwọ ń kọ́ gbàgbégbà tí wọ́n wá ṣebí wọ́n sọ pé ìyàwó rà á níwọ̀n wé. Yọ̀wọ́ a máa sọ́lẹ̀ wá pé ìwọ ọ̀wárí o, ìwọ náà ọ̀wárí o, ìwọ náà. Ìsìnkú nǹkan sọ ni pé ọ̀pọ̀lọpọ̀ yín wọ́ ọ̀pọ̀lọpọ̀. <laughs> Nígbà tí wọ́n yọ àwọn tí wọn náà bá ti fọ nàkàn nàkàn nàkàn wọn náà ti ń wọwọ àwò ẹnu rẹ ò ní rọrọ ẹja kóra ya ró oore ńlá lọlọ́mọ ti fẹ́ ni tó bá kóra rẹ̀ ró oore yẹn padà wá bọ̀ náà ni má bójú di sẹ́ lópin ìgbà tí o bá ti jẹ́ haram kò sí ní sèyàn ń ṣe níṣẹ́ láyé tí o bá ti jẹ́ haram tọ́lọ̀ ò lè ṣe orí ńlá fún bẹ́ẹ̀ ọmọ èèyàn náà máa fojú di pé àfọgá lásán ẹni tí nǹkan bá wọn tún bá tà sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tọ́lọ́ bá fẹ́ sórí fún ọ iṣẹ́ náà lọ wà ọ̀la yọ yọ lẹ́nu yọ yọ lẹ́nu pé ah, ah nǹkan tí wọ́n fojú di náà lè ti di nǹkan ńlá báyìí aláàánú lọ́lọ́ àmọ́ kóra rẹ ró kóra rẹ ń jà nù oúnjẹ oní máa ń dùn ẹnu yẹn ìjọba pé ìwọ ló ṣe wàhálà rẹ̀ tó fi rí àwọn gbogbo gbà gbà gbà kéédùn kéédùn ó dàbí ẹni tó ṣiṣẹ́ tó five hundred yóò mọ̀ràn yàtọ̀ sẹ́ńtọ́ bùn ní five thousand five thousand ah lọ́yìn rẹ̀ kọjá bí odidi kàtàrí níjókòó kan ó lè lọ bí tí wọ́n ti máa sun adìẹ kó lódidi kan ní kí wọ́n bò wọ́n lọ búrẹ́dì búrẹ́dì bọ̀kọ̀ àbọ̀kọ̀ àkànkọ́ yóò lè lè wọ́n seven fifty ẹ bá mú kàn ẹ dàpọ̀ búrẹ́dì seven fifty ẹ so yọ wá jókòó ti adìẹ kan àti búrẹ́dì seven fifty pé five alive ẹ mú mẹ́ta wá tó <laughs> sẹ́ni tẹ́ ẹ̀ kò kúkú ti tẹ́ ẹ̀ kò mọ́ kó ọmọ ya ń bá bọ̀ tó tọ́lá jẹ́ tẹ́lẹ̀ ń bẹ̀ ní mọ́ parí sí tẹ́lẹ̀ sí náà ni wọ́n yí àjẹsójú rẹ̀ fùfù àbá àmọ́ five hundred tó ṣiṣẹ́ rìn. la ilaha illallah. wọ́n ti bọ́ jẹ́ ẹ̀. má ṣe nǹkan báyìí má ṣe nǹkan báyìí má ṣe ṣe nǹkan tí òsì kan bá fẹ́ dínà owó òsínú àjẹ́ndà. torí ẹ̀ ń tẹ̀yẹ̀ bá fara ṣiṣẹ́ fún tẹ̀yẹ̀ jìyà fún ìyẹn máa máa ná àtẹ̀sípọ̀ kan ló kan wó bó ṣe wá wó náà ni ọ lọ wó. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́ọ̀ kakura ro ètò túmọ̀ sí pé àwọn ẹni tí ò ní wọ́n pọ̀ ju iye táwọn wò pé wọn ò ní lọ ṣùgbọ́n ṣe láà mọ ọ̀pọ̀lọpọ̀ láláì ní látàrí ìkóraró. ọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá wa ó ní lil fuqara نعم يحسبهم الجاهل أغنياء من التعفف لا يسألون الناس إلحافا ọlọ́wọ́n bá ní àwọn aláìní ẹ̀ àwọn aláìmọ̀kan máa ń rò pé wọ́n lówó ni látàrí tí wọ́n máa ń kóra ró ìkóra ró àwọn ètò àwọn kankan lọ́dọ̀ anybody àwọn àti ọ̀rọ̀ àmọ̀kan máa rò pé ah òun náà lọ́wọ́ tí ọ̀bá lọ́wọ́ kí ló mú mẹ́sẹ̀ báyìí owó ló ní ní fi ń ṣe báyìí owó ló ní ní òfin ṣe báyìí. ọlọ́ni ta'rifuhum bi simahum àpẹẹrẹ tẹ́sí máa dá wọn mọ̀ ní pé la yas'aluna an-nasa ilhafa fún ìtọrọ kankan lọ́dọ̀ àwọn èèyàn ká máa aránu má ká máa tẹnu má ọ sànù mí náà ni máa ń ṣe kínní káwá sọ̀rọ̀ àrẹ dala gbé bí àwọn tíátà alfaas. pàṣẹ nígbà tó yóò ní lọ àfikún mọ́ àwọn jáde wá lé lásán àfi torí ká fẹ́ gbowó lọ́dọ̀ yín alájọ ń tà mọ owó tiẹ̀ wá. aláàjì aláta ẹ̀rọ ata wá aláàjì ẹlẹ́rọ ata ẹ̀yin náà mú owó tiẹ̀ wá gbogbo ọmọ ẹ̀dá mọ̀ ọlọ́run bá ní àwọn èsì bẹ́ẹ̀ torí ẹ̀ ẹni tí ò ní pọ̀ ju iye tá a rò pé wọn ò ní lọ àmẹ́rin òjá ń mọ àwọn míì lálẹ́ ní ọkọ̀raró tó kíkóraró orí ńlá ni jàmá orí ńlá ni kọ́lọ́wọ́n bá kó gbàdúrà gbogbo wa ìwà rí kọ́lọ́wọ́n bá fi dípò etí ọ̀dà lọ́wọ́ wa etí ọ̀dà kọ́lọ́wọ́n gbàdánù kù lọ́wọ́ wa. ẹgbẹ́rún mi tún wọn lọ́tọ̀dọ̀ Abu Hurairah yìí radiyallahu anhu ọlọ́nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó على الأرملة والمسكين كالمجاهد في سبيل الله وأحسبه قال وكالقائم الذي لا يفطر وكالصائم الذي لا يفطر متفق عليه قال النبي محمد صلى الله عليه وآله وسلم وتستوى على pè wá lọ síbi ká ṣàánú àwọn èèyàn kan láwùjọ wa. وين sibi لا يجوى awon àwọn obìnrin tọkọ kú tó fi wọn lẹ lọ àtàwọn ẹni tí ò ní ẹ rí i pé nǹkan ńlá òun náà lọ́kọ jẹ́ fóbìnrin obìnrin lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n yìí sì sábà mọyì àwọn ọkọ wọn ó dìgbà tọkọ bá kú nítorí nígbà tọkọ wà láyé o ó ṣeé ṣe nígbà kọ ọ̀kan sẹ́ máa gbẹ́jà kí ẹ máa gbọ́ ọkọ̀ bá kún gbé ọ̀rọ̀ tí ọmọ tẹnu ìyàwó mi jáde sọ́kọ rẹ̀ àwọn ojú kanṣu kanṣu tóbìnrin ní ọmọ fi bú ọkọ rẹ̀ ẹlòmíì gan yóò sì máa fọkọ rẹ̀ yóò mọ̀ fi wé ẹ parun wọn kọ àfi àwọn fi agbẹjọ wò kí lè rò pé ọjà mẹnu gbèsè ayé wọn kò ní mọ ìdìgbà tọkọ bá kú yánà ni wọn mọ sí ipò tọkọ wà ọkọjá àbí kí á wọn mọ kọkọ Ọlọ́run fi bù ọ láṣìírí ni wọn mọ kò táwọn tọkọ àwọn ti kú tí wọn wà wọn mọ ló pàdé sọ ń bá pàdé ọmọdún kọtọkọ dáa táwọn aláìlórí ló ń fi lọ wọn. gbogbo nǹkan tọkọ yóò jẹ ọmọ aláàrẹ pẹlẹpẹ náà ní dáàbò bò ọ onígbàájú onígbàyìn lórí kí ọmọ jẹ ọ ọkọ ẹni tí ó di fún ọ báyìí ọkọ ti lọ ìyàwó dára rẹ̀ mọ̀ lórí ara rẹ̀ ìyàwó dára rẹ̀ mọ̀ lórí àwọn ọmọ ìyàwó rẹ̀ tí wọ́n dára rẹ̀ mọ̀ láàrin mọ̀lẹ́bí ọkọ tẹ̀lé ló ń mọ̀ ìpè ọkọ tó wà ní center forward yóò jẹ́ kí àwọn àmọ́tò míì nínú mọ̀lẹ́bí ọkọ kó yọ yín kà táwọn ìyàwó. lẹ́wọ̀n pé à ń di akọ nínú àwọn fámìlì kọ̀ọ̀kan àwọn ẹlòmí wọn yá kàbàjẹ́ o ní sẹ́rí ìyàwó ọmọ o àwọn ìyá mi burú bàjẹ́ o yọ sọ ìyàwó ọmọ dorogún ni kò sí nǹkan tí ìyàwó ọmọ máa ń máa ṣe lójú wọn. ìyá náà lọ ìyá tó jìnnà ń gbà mí àwọn ẹ̀gbọ́n àtàbúrò ọkọbìnrin wọ́n ṣe tán láti fàyàwó ya tútù. torí pé wọ́n ní ìmọ̀ wù mọ̀lẹ́bí ẹni pé ká bímọ ṣùgbọ́n kí ó wù wọ́n láti rí ìyàwó lọ́dọ̀ ẹ̀yìn. ó wù wọ́n kí gbogbo àwọn ọmọ wọn náà lọ́mọ àmọ́ kí ewu wọn láti ráwọn ìyàwó tí wọ́n bímọ fún wa níbi tí owó burúkú ń bẹ lára àwọn míì ọkọ̀ tó ń ra center forward òun ló jẹ́ kí gbogbo àwọn tó burú bàjẹ́ nu fámìlì rẹ̀ yẹn kọ́ lọ bọ̀gọ̀ kí ọmọ ìbúrò tí ẹ bá lọ ọmọ ìlọkulọ lọ àwọn ìyàwó rẹ̀ yìí yọ fa olúwa rẹ̀ o táwọn màmá màmá àwọn fi máa tẹ break ọtún ti mọ tiẹ̀ ń pò nígbà ẹ̀yọ́ à ọkọ ìwà àpòsẹ́lẹ̀ òkú lójijì ìyàwó wa dàmà àbí ẹni dàmà ọ̀dàmà ẹ láwọn lóde kan ọlọ́mọ kìnìkan ọlọ́mọ kìnìkan ẹ sì rú pọnpọn wá àti àwọn orógùn láti àwọn kìnìkan sálẹ̀ jẹ́lẹ́wà ẹ sì gbọ́dọ̀ gun mẹ́ṣíìnì ẹ gbọ́dọ̀ gun márúwá ẹ gbọ́dọ̀ gun kórópè amúdìbò ti sa ẹsí ẹ rìn wá ní ńgbà tiwa ta pẹ̀lú ìdánwò kankan wọ́n lọ ara ìyàwó rẹ̀ kó ọrù pọnpọ́n bọ̀ òní lè tó ti wọ́n pé àìlà ah, àwọn màmá wa ti burú jù tó àwọn ìgbà tó wà láyé àwọn màmá wọn jẹ́ fi lọ wọn pé kéènì ọgbọ́n gbogbo ń tẹ̀lé à ń ṣeun kò ní bá ń ṣe àwọn ọlọ́ba dídá sí òmìnira nìkan tí nǹkan nìkan tẹ́lẹ̀ náà wọ́n ti ọmọ ẹ burú bàjẹ́ tó ọmọ tó burú bàjẹ́ ti kú báyìí ìyàwó ọ̀daràn àbí onídàmọ̀ náà bá bí ọ̀dà akọ ọmọ wà kó ṣe bíbí ti tẹ́lẹ̀ ni ọ́ jiyàn rẹ̀ mo rò pé yé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ọkùn ti bọ̀ ọjọ́ tẹ́lẹ̀ tó dojú mọ́ létí bọ̀ àbẹ́ ẹ̀kọ́ tó o ṣiṣẹ́ ní sọ́wọ́ tó ṣiṣẹ́ kó tún jìyà ọkọ̀ tó wá kú ni ẹ wo wàhálà tí gbogbo kálukú ń ṣe lórí àwọn ọmọ rẹ̀ èyí ń ṣàdédé tètè gbó àbí nítorí wàhálà ọmọ ìyẹn ṣàdédé dání tí ò ní mọ nítorí ọkọ sọ sọ̀rọ̀ àbí nítorí òun lé torí àwọn ọkùnrin wàláhì wàhálà ìṣòro tí wọ́n ń kojú lórí àti múlé wọn dúró dọ́gba ọlọ́nìkan ló lè san wọ́n lẹ́sàn-án ọkọ wa kú ọwọ́ akú ìyàwó ìyàwó ń bùkátà ń tọ́ sànù rẹ̀ nípa jíjẹ nípa mímu nípa títọ́jú àwọn ọmọ àgàgà tó bá jẹ́ pé létí wọ́n ń gbé ilé mi rẹ́ǹtì ni kì í sọkọ lónìí ìgbà wo ni bàbá lónìí ò ṣe sùúrù dà yóò fi di pé tẹ̀ bá rówó lé san ẹkú jáde o ọkọ yín kọ̀tà lè burúburú kọ́mọ́ nílé fámìlì. tọ́ anabi sallallahu alaihi wa sallam ó pàkíyèsí wa kíkà sànú àwọn obìnrin tí wọ́n lọ́kọ mọ́ tọkọ wọn ti kú àwọn ni wọ́n ń pè ní kíni armada jamu wọn ni aramil yàtọ̀ sáwọn dádúró tí ọ̀fẹ́ lọ́kọ àwọn aláì lórí lọ́wọ́ sọ́nà àwọn ò lè máa gbọ́dọ̀ ọkùnrin kan káwọn ọmọ wa lọ́ńdọ̀ ọkùnrin kan sọ̀rọ̀ tó bá àwọn ìyá tiwọn náà ṣe ń dágbé nìkan fi bí wọn. sọ̀rọ̀ àwọn eléyìí kọ́ là ń sọ ń bí báyìí ẹtọkọ rẹ kú tó fi lẹ̀ islam fẹkẹ sànú ẹ oúnjẹ alára tọkọ tó fi sílẹ̀ yẹn bákan méjì nínú kó sì jẹ́ pé ipò tọ́wọ́ àti irú bọ́jú orí rẹ̀ ti tó nì òbúkátà kó wọn lọ́kọ mi. sọ irú rẹ̀ ó yẹ kó rẹ́ni tí ọmọ sàánú rẹ̀ títí tó náà fi di pé ọjọ́ ìwọ̀n bá wa ń pè pàápàá jùlọ táwọn ọmọ rẹ̀ ọ̀bá jẹ́ni tó lè dúró máa tọ́jú ìyá wọn ẹ̀ káàrí láwùjọ wa àwọn tí ọmọ sànú rú wọn. ẹni tó sì jẹ́ pé kò tí ìdàgbà débi pépé mọ́ lọ́kọ̀ mi kọ́ lọ́kọ̀ mi ni o kọ́ lọ́kọ̀ mi torí pé àìjẹ́ bẹ́ẹ̀ lẹ́kùn bàjẹ́ òsì lọ ṣe ìgbẹ́ta ni islam ò sì fara mọ́ ẹ nígbà tó sọ pé ẹni tí èèyàn bá fẹ́ kàn ẹ̀ iná lèèyàn jẹ́ ìyàwó rẹ̀ lálùjáná ìyẹn fẹ́ bá lálùjáná wọ̀ àmọ́ kókó ti pààrọ̀ àlùjáná islam ọ̀fẹ́ kó ṣe zina ẹ olùkóra ó a, bí tọmọ twenty five years kan kóra ó báwò lọ́kọ̀ mi jọ irú àwọn eléyìí àmì tètè fún wa ó náà ní kí ara ní tó fẹ́ wọn. èyí tó sì tún dàgbà gan báwa a rí nínú àwọn tó fún wa ní gbólóhùn ẹ bá mi wọkọ ìyá kan wọ́n ti pé sixty years ó ní kí n bò wọkọ wọ́n á bi ọmọ ni wọ́n ń sọ fún mi pé kí n bá màmá òun wọkọ wọ́n ní ah sixty years ta ni ọ̀fẹ́ fẹ́ ru wọn báwọn ó wá sọ ìtàn fún ilẹ̀kùn mo sáfi padà rí conclusion pé bẹ́ẹ̀ ni tá a bá rẹ́ni tó lè fẹ́ ya ìyá yìí ń bùkátà ọkọ ẹ wo bí ìyá yẹn ti dàgbà tó ń bùkátà ọkọ bóun ẹni wọn ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tó a tó wò bùkátà ọkọ mọ́ torí ẹ irú àwọn tọkọ wọn bá kú báwọn position tí kálukú bá wà òun lè máa dámọ̀ràn pé ọ̀fẹ́ lọ́kọ mi mà ẹ̀yin tẹ́ bá súnmọ́ lẹ́sọ̀ kọ́ lọ́kọ mi o kọ́ lọ́kọ mi torí pé àti dínà bàjẹ́ lẹ́yìn náà àti máa wá ta ni ó máa sànú ní gbogbo ìgbà yẹn ó lè má rọrùn àmọ́ tá a bá ti rí kó ti lọ́kọ ọkọ máa gbé bùkátà rẹ̀ torí de lé yìí báyìí anabi sallallahu alaihi wasallam ó lẹ́nikẹ́ni tí bá ń ṣètọ́jú àwọn obìnrin tí ọlọ́kọ máa títí ń ṣàánú àwọn aláìní ẹ̀sán wọn kalmujahidi fi sabilillah sọ́dà ìtẹ̀lẹ́ ti ń jagun sójú ọ̀nà ọlọ́ọ̀ni. sàábé tó gba àdìsí wa Abu Hurairah ó ní gbígbà táwọn ẹbí tún sọ yìí pé ẹgbẹ́ rẹ̀ ó dàbí ti ẹni tó jí tí ń ṣe sọ̀lá ti ṣe hajjud tí ń ṣe ṣe bẹ́ẹ̀ wọ yíyọ àlùfájàrí tí ó sùn. àbẹ́ni tí ń kẹ́ni wọ́n ti sùn yá àmú fọ́lọ́ tí sì ń bá lọ bẹ́ẹ̀ lọ́nà gbàgàdà láì sínú. irú ẹ̀sán tó lọ́wọ́ bọ́ sàn. alimami Bukhari àti Muslim ló gbà wá. ẹ̀kọ́ ńlá ń bẹ́ ń bí pé obìnrin tó bá lọ́kọ ọ̀rọ̀ ọ̀rùn ó jẹ́ pé ọkọ ló kú ṣáájú ìyàwó tọkọ bá kú ṣáájú ìyàwó ìdààmú máa ń máa ń sábà bá àwọn obìnrin tó ń ti wípé eléyìí ò ní í ṣe pẹ̀lú kóbìnrin yẹn ti ń ṣiṣẹ́ àbí òṣìṣẹ́ kọ́kọ́ tó kú torí nínú Yorùbá lẹ́bùn àwọn tí máa wá kú fọ́kọ kó tó kú pàápàá jùlọ ọkọ tó bá gbẹ́sìn yìí ti ń sẹ́kì ẹni tó ti máa pa àlọ́ fáwọn ìyàwó àwọn ẹni tí ń sẹ́kì kí ọlọ́run máa fi sílẹ̀ sú ọ gbẹ́sẹ̀ lùbọ́nù ọlọ́ọ̀lọ́ máa rà wá ń sakí bó sì jẹ́ pé ọlá fúnlọ́ba máa kó wá láti kìsì ọyọ kí wọn náà wá kan sí sọ́yìn ọkọ tí ó fò tí ó fò tí ó fò tí ó fò tí ó fò sálẹ̀ tí ó kú ń jọ́kàn ọ̀pẹ tẹ́tẹ́ òfin irun dúdú ṣe lọ́kadà tó wó orí ṣe. wọ́n ti máa wá kú fẹ́ni tí ò tí ì kú àjàgbá nítorí pẹ́yìn sẹ́ẹ̀tì. àwọn ọ̀rọ̀ á mà ipe ikú kò fi tọ́kọ àtìyàwó tó kò fi bàbá àtọmọ tó kò fi tẹ̀gbọ́n àtàbúrò tó ẹni tó dọ̀tí ẹ bá ti pé ńlọ náà. eléyìí jẹ́ tọkùnrin kan òun sẹ́ẹ̀tì wọn á ní òfin Ọlọ́run tó ní káwọn obìnrin jókòó lé káwọn ìyàwó náà jókòó lé nítorí máa jẹ kí wọn máa mú kí wọn máa wọ insha allah kò ní ju agbára lọ wọn sì tún máa dùn wọn nú. àmọ́ àwọn fámìlì ìyàwó yìí ó ní ìbànújẹ́ burúkú ló ń bá pàdé lọ́dọ̀ wọn torí sọ bá kóra wọn wá báyìí ó di pàǹpára nìkan ẹ̀ ó ti gbọ́rọ̀ náà ti sin àbí ó ní ọmọdé àbí ó ní ọmọdé ẹ dákun mọ́ fẹ́ bí ilé rẹ̀ tó ń sẹ́là afẹ́ jẹ́ ní àbólówó náà tóbi yorùbá náà máa sọ pé mẹ́sàn-án wa ló ń tẹ̀ ìwọ lọ ọ̀rẹ́ ẹ̀kọ́ ni àárí kẹsì kan là ń ṣiṣẹ́ náà tá a bá lówó iṣẹ́ kí ni iṣẹ́ bastard àwọn ẹni iṣẹ́ nìyà rẹ̀ ṣe dìbò ìyáfa ìyá ṣiṣẹ́ dìbò ẹ̀rí pẹ́ láàánú lágbó lẹ́yìn <laughs> torí táwọn ọmọ ọmọ gbà wọ́n ń wọ ẹni báyìí láàánú la gbolé ìyá tó bí adúrú ọmọ rẹ̀ náà ti bí makalẹ gẹdẹ ọmọ rẹ̀ náà tó ti lọ ilé ọkọ wọn ní ìyá rẹ̀ iṣẹ́ ní ṣe dìde ìyá ń ṣe gidi ṣe ni. ọkọ wa ní ọ̀rọ̀ tí wàá burú láàrin o àti bàbá ìyàwó o débi pé tó ń bá lọ síbi tí bàbá ìyàwó bá wà wọn bá ní asalaamualeykum asalaamualeykum <laughs> bàbá àlékún sàlám àlékún sàlám sábà ìyẹn ni pé mo kọ àdéhùn láre ọmọ kan sọnù lásán àmọ̀wé ẹ̀sìnkẹ́sì sáláwọ̀ gbà bí ọ̀la ti máa wí ló bá bí ẹni tí yóò ṣe dànù ẹ̀sìn dáná bí mú wa iná lẹ̀ ẹ̀sìnkẹ́sì nígbà tó ń pẹ́ bí ká máa mú gbogbooro bí ká máa ṣe bí ọ̀hánà yóò wà lára tiwa àwọn ọ̀fẹ́ tẹ̀sìn òdodo wọ́n á máa bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ lù wọ́n máa bẹnu àtẹ́lẹ́sì òdodo wọ́n máa bẹnu àtẹ́lẹ́sì dọ́lọ̀ fi rẹ́lẹ́bí Muhammad sallallahu alaihi wa sallam ní ìṣẹ̀ṣẹ̀ ìtọ́fẹ́ wọn rọ. àmọ́ yóò sì sá lọ gbà ó dàbí ẹnìkan ní tó ń fún mi rí wáyà kan kúmọ́ láàárọ̀ yìí ó ní bàbá ìyàwó ó di ìdí pé ó ní pé wọ́n wọ́n tún kí mi mọ́ bàbá tó lè dọ̀bálẹ̀. báyìí sì kẹ́sì sọ ìyá ọgbà ẹgbẹ́ ọ̀fà ẹni yóò máa sọ̀rọ̀ bí kẹ́kẹ́ kọ́ ìfọ́nù fún kí gbogbo yìí rẹ̀ ọ̀ká tẹ́sí islam náà lè tẹ́sí ìwé ni wọ́n ṣe. tẹ́sí tẹ́sí tẹ́wọ́ gbàlẹ́ náà mẹ́tọ̀ balẹ̀ náà òfin náà ń sọ pé tó gbà balẹ̀ táwọn o ẹ gbọ́rọ̀ lọ gọ nígbà tó sí i so wọ́n ti ti sí àwọn ọmọ tí ń gbọ́ àbúrò wọn á kí àgbẹ̀ ó dìrà àkàràmọ̀kúnmọ́ lọ. so arákùnrin yẹn ó ló ń bá dẹ̀ òkú àdé ìgbà màmá yẹn wà àlékún ìsìlámù náà. yẹn ni kí wọ́n jẹ́ ń dáhùn lọ́dọ̀ ọlọ́run pé ń dáhùn fúlámà àmọ́ ìfẹ́ yọ. ọlọ́run agbègbè ti ṣe ìyàwó bá kú ìyàwó tá ń pa àlọ́ fún pé ọkọ rẹ tí ó kú ní ìsìn ẹ tẹ̀sí bọ́ọ̀lù àwọn ti rí táǹtẹ̀bù gbà tí ó kù ní ọkọ rẹ tí ó kú ní ìsìn sígbà náà lẹ́sìn máa lọ sí ẹ̀wọ̀n tí kù gbọ́dọ̀ ọgbà lọ́ máa lọ níbi rárá dáa ìyàwó bá kú ọkọ wa ni wọn sọ Allahu akbar Allahu akbar láti tètè fún sọlá nítorí yẹn lọ ni pé ah! àti bọ́lá ti máa ṣiṣẹ́ rẹ̀ wọ́n ti wọ́n ti wọ́n pa wọ́n kù tí wọ́n ti ń tọ àjẹ́ńdà wọ́n máa ti wọ́n pé bọ́ bá kú ó ti ṣe mọ́jà tó bá máa ná ó ní gbogbo àwọn bàbá tí ìfẹ́ àtàwọn ẹ̀gbọ́n àtàbúrò ìyàwó mú wọn tó afá ẹkùn tó lọ wú. ẹkùn tọ́lá òwú ẹkọ́ àmúbárá òun náà sọ wọ ẹkọ́ àfaradà òun á jẹni tí gbogbo wa ń gbé gẹ́gẹ́ pé ah, ìmọ̀ nìbá àṣẹ́bọ̀ lẹ́tìrò òun náà wà bú ọ̀rọ̀ bọ̀ lẹ́tìrò kó kù tẹ́lẹ̀ òun kò kú mọ́ àwa ti ọ̀pọ̀lọpọ̀ ti ayé wọ́n mọ̀ ṣèṣe pé owó owó owó ni sẹ́ẹ̀ owó ni kókó abẹ́ ìgbọ́rú kọ́ ànágídé náà owó ni kókó. tọ́ akramakumullah ọ̀rọ̀ àwọn obìnrin náà tóbi bá fẹ́ lọ́kọ ní irú ta lóbìnrin máa fẹ́ fẹ́ náà owó kìíní ètò ẹ̀sọ́wọ́ irú ta ní ọ̀fẹ́fẹ́ tẹ́ńtọ́ dàgbà jùlọ ní abẹ́ni tí. Si, ọ̀dàgbà jù ń lọ sẹ́ni tó dàgbà jù obìnrin abẹ́ni tó bìnrin dàgbà jù lọ náà ẹni tó dàgbà jù obìnrin lọ lóbìnrin máa fẹ́ fẹ́ fa kí ló dé torí ó ti tán tebu rẹ̀ pé wọ́n lọ́wọ́ kọ́ ku tó ọba wa ku àbí òye <laughs> gbogbo ń tọ́ ọba sílẹ̀ àwọn ọkà kò ní fa <laughs> kúrò ní ìsìn tí wọ́n wá fẹ́ mọ̀ tọrọ yìí tó ọmọbìnrin kan tó fẹ́ fẹ́ wájú ọjọ́ pọ̀ ọmọbìnrin fọdún márùn-ún ju ọ̀lọ́. bọ́lá lọ gbolé ní àbá gbolé ọ̀tá mẹ́tọ̀ pọ̀ ṣé ìṣètò ìdí tiẹ̀ dàrú obìnrin fọdún márùn-ún ju ọ̀lọ́ ṣé ìṣètò ìdí tiẹ̀ dàrú wọ́n fọdún márùn-ún ju mí lọ. náà lọ sí so àwọn ti wo pé bẹ́ẹ̀ sáńtẹ̀bù tọ́lọ́ máa ń sírò fún kú onífẹ́ntẹ́ bá dàgbà jù náà ọ̀kọ́ ṣe kí ni lọ́kọ̀ọ́kọ́ kú ọlọ́run bó sì fi tọ́jú orí tò tákò kálukú bá ọlọ ní kò sẹ́ni tí dáyàn dùn torí ẹ ẹni sádàn ọba tí wàá dé bá tọkọ rẹ̀ bá kú ẹ má máa fi wọn lẹ̀ o bẹ̀rẹ̀ láti inú fámìlì ẹnì kọ̀ọ̀kan ẹ jẹ́ ká máa ràn wọ́n lọ́wọ́ torobìnrin mi lè ti ṣe wàláàyè ẹlòmíì ò ṣe zina rí látàrí kọkọkù yóò ṣe zina ẹlòmíì ò ṣàgbé rí látàrí kọkọkù yóò ṣàní ti ṣàgbé rí ẹlòmíì kò fira rẹ̀ tí àbùkù rí yóò dání tí ń fira rẹ̀ wọlé tàmí sábà pé nínú fámìlì tiwa mo ríru rẹ̀ sànú ẹ̀ nínú fámìlì tiẹ̀ wọn náà ríru ẹ̀ sànú ẹ̀ kódà kò ní lu jáde láwùjọ. àwọn obìnrin báyẹn wọ́n ń bùkátà ẹ̀ tí wọ́n ràn wọ́n lọ́wọ́ obìnrin yóò lọ́kọ̀ lówó ìbùkátà jẹ́ ọ̀ràn lọ́nù gbèsè ayé torí pé obìnrin ọ̀dà bí ọkùnrin bọ́kùnrin ti láyà tó lè ta ìṣòro láyà obìnrin ọ̀lára rẹ̀ kò tí bẹ́ẹ̀ni ni ó ti lówó tó ń bùkátà tó fún ràn lọ́wọ́ náà eléyìí túmọ̀ sí pé kárẹ́ ni tí wọ́n máa ṣàánú àwọn obìnrin tí ọkọ wọn kù ó pàtàkì káwọn obìnrin náà káwọn náà sì ṣàánú ara wọn tí ọkọ wọn bá kú ó pàtàkì má tara rẹ jẹ gbìyànjú láti lọ́kọ mi àwọn ọkùnrin náà tí ó sì máa fẹ́ yàwó ẹ̀yin náà ṣàánú ẹ̀sánú nílùú kan àwọn aráàlú yẹn lọ sí dánilẹ́kọ̀ọ́ mbẹ̀ nílẹ̀ haúsá àwọn aráàlú yẹn á ní kábàá kábàá àwọn báwọn èèyàn sọ̀rọ̀ yorùbá náà làwọn náà igi àwọn èèyàn táwọn ń gbé bì kò sẹ́nìkan tí máa gbà nínú àwọn láti fẹ́ obìnrin tọkọ rẹ̀ bá kú àwọn obìnrin tó wọn ti jẹ́ aláìlọ́kọ látàrí pọkọ wọn kú nìkan wọ́n pọ̀ jàǹtìrẹrẹ tí wọn rẹ nífẹ̀ẹ́ wọn eléyìí wá ń ṣe sábàbí oríṣiríṣi ìbàjẹ́ oríṣiríṣi ìranù oríṣiríṣi ìrẹ́gbẹ̀ àwọn ọmọ gan rárẹ. tọ́ wọ́n àti àbàkíyèsí ẹnìkan wá ní sáwọn lè sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ ó ní táàbà sànù ẹ̀ka mẹ́nìtà sànù ìdí tí àwọn akókó oníwèé ìròyìn táwọn èyí fi fẹ́ àwọn obìnrin tọkọ ọ́n bá kú ó ní pé kò sí yóò sì wà pẹ̀lú ọkùnrin míì tó fẹ́ ó bá dijọ́ kan yóò padà sí fáìlì ọkọ tó ti kú ni. ó lè ní ah, ikú àlùmọ́ǹtì tí ọba sí ikú ìwọ mo rò pé yé àtàrà lọkùnrin náà tẹ́gbẹ́ kóbìnrin kan sọ̀rọ̀ rẹ̀ sọ kò sí torí ẹ̀ àṣàkáṣà àṣà burúkú obìnrin tí máa ń bẹ pẹ̀lú rẹ̀ kọ́ pátì o torí pé ẹnitọ́ bá fi ọlọ́yìn kọkọ rẹ̀ kan ti kọ́ sànù rẹ̀ ni ọ sànù rẹ̀ torí pé kọ́dà kó ti pọ̀ lọ́mà ọ sànù rẹ̀ ni báwo wá nìyẹn lómi tún gbọ́ ọmọ ọlọ́mọ àbọ̀ wá bá ọ. so mélòó ló náà ti gbọ́nú àwọn ọmọ rẹ̀ tó tún kúrẹ̀ lómi tó tún dì má tiẹ̀. àwọn obìnrin wọn sọ pé àwọn nìkan ń bẹ láyé kéde pọ́kọ wọn kú àmọ́jọ́ aláìlọ́kọ ni ó kú aláyè ńlá wọn kálukú àlàyé kò yé wa o wọn láwọn obìnrin jẹ́ pé àwọn ọkọ òfin pọ̀ sí ẹ̀mọ̀ kí wọ́n bẹ̀ wọ́n ìtọ́jú wọn bàbá kó kú bàbá kọ̀ ọ̀fà ọ̀kan wá kódà ẹlòmíì kò tún mọ lórí pípọ̀ tọ́jú ìyàwó ìyàwó ló ti tọ́jú rẹ̀ tọ́ba sì tún tọ́ba ṣe tíkọ́tíkọ́ tí ó tètè tọ́jú ẹ̀ yóò díyà. tọ́ àwọn eléyìí wọn láwọn òkú àlàyé wọn nílẹ̀ Yorùbá wọn pọ̀ sí. tọ́ àjẹ́ pé bí wọ́n bá wà lẹ́yìn ẹ mẹ́jọ kóbìnrin ó dọ́pọ̀ láì jẹ́ kọ́kọ́ rẹ̀ ti kù tẹ̀síwájú láti mọ̀ pé ojúṣe tí wọ́n máa ń ṣe lórí ìyàwó tí àwọn òbí máa gbá láàfin àlọ́dẹ ọkọ ọ̀bá lè ṣe túlẹ̀ jọ lọ fẹ́lòmì jọ lọ fẹ́lòmì onídìí kọ́ fìyà jọ ọmọ ọlọ́mà onídìí olóbìnrin lé fún yà kọ́kànjẹ́ pé ọlọ́kọ ló kọ́ ọpọlọ́kọ ni ọkọ yìí kò fi kankan tọ́jú ìyàwó rẹ̀ kò fi kankan tọ́jú ṣe lórí ìyàwó rẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ irú àwọn eléyàn kọ́ ni wọ́n ń pè ní ẹni tí ọlọ́kọ ò lábẹ́ òfin ṣẹ̀ríà pọ́kọ rẹ̀ kú rárá o àwọn eléyàn ìṣòpó òpó lẹni tọ́kọ rẹ̀ kú tó sílẹ̀ láwùjọ wa ààyè àti ìṣèrànlọ́wọ́ fọ́rọ̀ àwọn èèyàn yìí ó sílẹ̀ gbàgàdàgbàgàdà tí àtìtì rẹ ni dí àwọn ojú ihò tó sí gbàgàdàgbàgàdà nítorí pé àwọn obìnrin pọ̀ tọkọ wọn ti kú tó jẹ́ kí wọn ọ̀rẹ́ ní sànù wọn. ìyẹn tó bá pẹ́ lọ́kọ ala sunnati Allahi wa rasulih tó fẹ́ ní gidi tí èsì pàdé ń jókòó pẹ̀lú àlè tí wọ́n pọ̀ àmọ́ àwọn ẹ̀ńtẹ́ pálẹ̀ ní bá gbé àlẹ́ rẹ̀ wá kú òkú làtún pè ló kó tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí o ẹ̀hẹ̀ tí yàrá jẹ́ ọgbẹ́ gbé lò nítorí pé Islam ti ṣe àlàkalẹ̀ tí ọkọ mu ètò kan máa bá lè gbé tó gbogbo náà lè wọ́n bùkátà ràn lọ́wọ́ eléyìí tó ti ṣe pé alihamdulilayi a ní nǹkan tó jọ bẹ́ẹ̀ tá à ń ṣe ní alimẹ́dínà tó ṣe ń bùkátà tiwọn náà tọ́lọ̀ ń bá gbà fún ọ kó fi ń tọ́ ọ bá ní kó ọmọ fi dá òun náà ni oúnjẹ tí lọ́jìnẹ́sì bẹ̀rẹ̀ ní Al-Madina tọ́lọ̀ fi sọwọ́ sí àwọn èèyàn tó dàbí ìgbà tó kúrẹ́ káàtó fún láwùjọ wa. lódodo kìí ṣe ń tọ́ lọ títí àmọ́ ó nǹkan tó nà ní ní ti àwọn èèyàn náà wọ́n fi ń ṣàtìlẹ́yìn fẹ́tò yẹn bí wọ́n ti ń rú gọ́gọ́ sí bẹ́ẹ̀ náà ni tí wọ́n máa fi sọwọ́ sáwọn ẹni tí ń gbà ní ọmọ rú gọ́gọ́ sí. láti ti mà pípẹ́ lọ sọ pé ọmọ anfaqtum min nafaqatin aw nadartum min nadrin fa inna Allaha ya'lamu. gbogbo nǹkan tẹ bá ná gbogbo bó wàá tilẹ̀ wò kó kéré ma ọlọ́run ọba mà kò lè gbé lọ́dọ̀ ọlọ́run sàlùmọ́dínà látàrí irú ètò yẹn kọ́tọ́rọ́ kókó mú wá dandan kí la fẹ́ fi ṣe ráńjẹ wa tó bá ti dàárọ̀ jẹ́ fún ọkùnrin oúnjẹ fáwọn èèyàn rárá gbogbo tó àkọ́kọ́ nínú kàlẹ́ndà hijira òun náà lọ́jọ́ tá a máa ń pín oúnjẹ yẹn sùpàgẹ́tì lágbára rẹ̀ ká ọ̀rọ̀ ìdìkan wa bó ti jẹ́ pé ráìsì ló lè rà pò rẹ̀ wá ni. gàrí na lè abáàpù rẹ̀ ni láàpù ló lè ni bóti tẹmọ́gìtà ló lè náà fi kankan fi wá àti lé iná dìnnà sójú tó bá ti jẹ́ ọ̀gbìn dàlùkìyà. torí di a sì nígbàgbọ́ pé àwọn èèyàn tí a fi ràn lọ́wọ́ èèyàn tó àwọn ẹni tó sí ni lódodo nítorí àwọn èèyàn ti ń gbà ràn lọ́wọ́ yẹn wọ́n lé ní fámìlì ọgọ́rùn-ún mẹ́ta so ṣùgbọ́n ìgbà tá a tún wá rí márùn gbà lọ́dọ̀ àwọn èèyàn pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ gbé bòrí sórí ló kọ pé mùsùlùmí làwọn ẹsẹ̀ mùsùlùmí káṣẹ̀ ìdánwò fún wa káṣẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ pé ọlọ́jọ́ mẹ́ta ẹni tí ó bá wọ̀ kó gbàgbé ẹ̀ ẹni tó bá wọ̀ tó bá kó níyàwó tó bá kó bìnrin ni tó sì lọ́kọ̀ ọkọ rẹ̀ náà wà níjọ́ tá a bá fò kọ́lẹ̀ ká mọ̀ pé ọkọ yìí awọ ọ̀kájú lù fún ni nítorí àjẹpọ̀ rẹ̀ ọkọ rẹ̀ ti kú kò sí wàhálà kó tó wá kú wọn bá ẹni tọrọ ní kó kú lẹ́yìn tá a jọ so ó súnmọ́ nípa àwọn ẹni tó ṣẹ́kù ní ìsìn wọn lẹ́tọ̀ọ́ so Islam kó lè bá a lọ síwájú ó bùkátà ìrànlọ́wọ́ tí a ti tèmi táwọn mùsùlùmí wọn mọ̀ lọ́dún máa di kọrin yóò látàrí agolo ráìsì kan tí wọ́n lọ gbà ń sọ́ọ̀tù ó ń bùkátà ìrànlọ́wọ́ èmi àti wọ́ níta àmì àti ṣe dáadáa ọlọ́run má fi wọn wá ọlọ́run bá kó túnbọ̀ sí àgbéga fẹ́sìn islam àtàwọn mùsùlùmí ọlọ́run kọ́ ràn wá lọ ní kọ̀kọ̀ àti ní gbangba kọ́ mọ̀ sí dáwà dára wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu tó ń tẹ́lẹ̀ ẹni pé téèyàn bá jókòó téèyàn wá fi ọwọ́ kan nínú ọwọ́ rẹ̀ méjèèjì téèyàn fi téèyàn fi lélẹ̀ lẹ́yìn rẹ̀ ló mọ̀ pé kódà òun á jókòó tún káwọ́ méjèèjì òun ka lélẹ̀ lẹ́yìn o ẹnìkan tún ní kó òun tún ká méjèèjì náà kódà. akọ́ ni pé níta ma mà àgbọ̀dọ̀ sọ torí pé ẹ̀sìn tiwa kìí ṣe àfọpọlọ gbé kalẹ̀ kìí ṣe àfọpọlọ rò kìí sàlọ ẹ̀sìn wa sọ wípé àgbọ̀dọ̀ jókòó kátàwé ẹ̀dí wa lélẹ̀ káfọwọ́sì wa ká fi ara wa lẹ́yìn eléyẹn. جلوس المغضوب عليهم nù ìjókòó àwọn ẹlọ́lọ́ ń bínú sínú torí ẹnìkan kan gbọ́dọ̀ kókó fọwọ́ sí rẹ̀ kọjá pé ló fi rọlẹ̀ ìjókòó àwọn ẹlọ́lọ́ ń bínú sínú kọ́lọ́ má bínú sí wa. ànábì ọ̀dà kọ pípẹ́tẹ́ yẹn bá jókòó tọ́ ẹ gbọ́wọ́ tún ló fi tilẹ̀ ìjókòó àwọn ẹlọ́lọ́ ń bínú rárá kò sì sọ pé tá méjèèjì tilẹ̀ ìjókòó ẹ̀ńtọ́nà bínú sínú rárá báwo la ti kàn máa lè fọpọlọ gbọ́rọ̀ kalẹ̀ lásán táwọn arúgbó àǹsọ torí làwọn olùmẹ̀sìn Islam sọ pé tó o bá jókòó lẹ́ni tó pé ọwọ́ ọ̀tún rẹ ló fi tilẹ̀ lágbọ́n ẹ̀yìn rẹ kìí sì jókòó àwọn tó lọ bínú sí tó o bá sì jẹ́ pọ́wọ́ rẹ méjèèjì lọ́ọ́ bá kádìlẹ̀ ló fi tilẹ̀ lẹ́yìn rẹ kìí tún sì jókòó àwọn tó lọ bínú sí. èwo lè ọjọ́ ìjókòó àǹtọ́lọ̀ bínú ìdí wa lélẹ̀ káwa fi ọwọ́ sí wa ká fi sọ́kìlẹ̀ eléyàn ní ìjókòó àǹtọ́lọ̀ bínú sí. bẹ́ẹ̀ náà lọ ká sùn ká dakùn délẹ̀ àwọn ẹni tí ọlọ́run ọba tó kórìíra ni bínú sí ọ̀tọ̀ tọ́lọ̀ ń kórìíra ọ̀tọ̀ àwọn tọ́lọ̀ ń kórìíra ni ká sùn ẹ lọ pé yorùbá lẹ́bù náà kò sínú àṣà yorùbá náà pé kò sùn kọ́ dakùn délẹ̀ kúrò àwọn ọmọ sọ pé tó bá ń dakùn délẹ̀ gbogbo tó bá ń bọ ọsọ yóò máa dànù ni àbí èyí wa so eléyìn àṣà wọn nù àmì nínú ẹ̀sìn wa ọ̀ gbọ́dọ̀ kọ́ dakùn délẹ̀ torí pé oorun àwọn ẹni tó lọ́wọ́ bá tó kórìíra rẹ̀ torí ẹ̀ tẹ̀gbẹ́ rẹ̀ tún lélẹ̀ oorun oorun tí Islam ní kò sùn ní tó bá tẹ̀gbẹ́ ọ̀tún lẹ́nà náà tó gbìyànjú láti rí i pé ó dojúkọ àlùkébìlà rẹ̀ bí mọ́láṣí ìṣèwà ní ká pé ilé rẹ̀ bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀dì rẹ̀ wà bẹ́ẹ̀dì rẹ̀ wà báyìí ọ̀rọ̀ akọ̀jú sí agbọ̀dí tá à ń kọjú sí ṣe sọ̀lá lẹ́ni tó fi ẹ̀gbẹ́ ọ̀tún rẹ̀ tó fi lólẹ̀ ọ̀rọ̀ amọ́rọ̀ rẹ̀ ọ̀tún ọkà sí abẹ́ ẹ̀kẹ́ rẹ̀ ọ̀tún bó ṣe sùn lọ́nu tá sùn àmọ́ tó lè ṣẹlẹ̀ sí wa o a lè sùn ká tà kàkà a tún lè sùn ká tẹ̀gbé òsì lélẹ̀ a tún lè sùn ká ti dakùn délẹ̀ torí pé ọlọ́run wò ní kọ́ńtì tẹ̀lẹ̀ sí ọ nígbà tó ti sùn ṣùgbọ́n tí a bá ti ta ojú sọ ipò kọ̀wà tó kéé ṣe bó ṣe ẹ̀kọ́ wa ni ó tún sáré padà sí bó ṣe ẹ̀kọ́ wa eléyìí jẹ́ bó ṣe jẹ́ náà. wọ́n fẹ́ kọjú síra wọn máa sọ̀rọ̀ kò lè ṣeéṣe kọ́kọ́ àtìyàwó fún sùn lórí ibùsùn kékeré kejì wọn tẹ̀lé súnà nígbà tí wọ́n ń bára wọn sọ̀rọ̀ ẹnìkan yóò jẹ́ pọ́n tẹ̀lé súnà ẹnìkejì ńkọ́ àǹbẹ̀lẹ̀ ńkọ́ mẹ́jọ kọ́ tako súnà mo kò yẹra torí pé ẹnìkan wọ́n fẹ́ gbé ọ̀tún lélẹ̀ ẹnìkan fi ẹgbẹ́ òsì lélẹ̀ tó bá ti wá kan fún abẹ́sùn ni kó n kálukú ọkọ̀jú sí alùkébìlà náà. wọ́n ní oníbèrè ṣe béèrè pé téèyàn bá lọ́kọ tí èso ojúṣe ara lórí ìyàwó rẹ̀ ìyàwó sì ti kẹ́kọ̀ọ́ ó lè máa ṣe tíṣà náà lè máa yọ ṣe yẹn láì jẹ́ káwọn kọ̀ọ̀kan ọmọ ìgbà tó bá ń pọ́pọ́ yín sojúṣe ṣètọ́jú ti ṣe tó àti bó ti ṣe yẹ ẹni yọ ẹni yọ lọ máa ti lára ọmọ fún yín yọ̀ǹda torí bó ti ni pé tọkọ ọba lè bọ̀ tọkọ ọba lè máa tọ́jú rẹ̀ ọkọ gbọ́dọ̀ fún níyànjú àti lọ máa wá bí ó sì máa tọ́jú ara rẹ̀ tóbìnrin bá pariwo sọ pé à lóyè ìyá yìí pọ̀ ní olè máa ń sẹ́ni kọ́ ní máa bọ́ra mi lọ́ńdà ọkùnrin sẹ̀rí àgbà tó bá pe ọkùnrin lẹ́jọ́ pé ká tún wọn ká ẹ̀ ẹ́ sáárọ̀ ń bẹ nàfàkọ́ nítorí pé kò lọ́nà tó fi lè máa bọ́yàwó ṣẹlẹ̀ àgbàkà tí wọ́n ká tí o kò nídìí kẹ́ máa yọ ọ́ máa la àmọ́ ẹ̀yin náà o tẹ́ bá lẹ́ máa ṣiṣẹ́ ẹ pa òfin ọlọ́run ọba máa o tọkọ bá yọ̀ǹda fún yín kẹ́ ẹ ṣiṣẹ́ àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ẹ gbọ́dọ̀ jáde lọ síbi iṣẹ́ kẹ́ ẹ wá síra lẹ̀ kẹ́ ẹ sọ pé ojú lọ́rọ̀ wà ajẹ́tẹ̀ ti ń ta nǹkan mí nígbà tí ẹni pọpọ tọyọ tán ta tí pọpọ lẹ́yìn náà fẹ́ rà tẹfí kìnnìkì ó sì gèlè gbogbo orun yọ ta ọ̀rọ̀ tí ò tó ẹ̀yìn tí ò tó ọ̀rọ̀ ẹ̀rìn ó bóyún sọ̀rọ̀ pé nǹkan mi ti wọ ọbẹ̀ ẹ̀hìn ọwọ́ jìlbáàbù rẹ ó bójú rẹ ó bò gbogbo ara rẹ ọ̀ àlọ́ mọ̀ pákó tó ń ta ọ̀ mọ̀ lọ tó ń bá ń ta ẹ ẹ kíjú yín ẹ káwé jẹ ẹgbẹ agbára gbà lọ́dọ̀ orí ẹ orí ẹ òpè ọ gbádùn tako tó fẹ́ rà ní owó tí ẹgbẹ́ lọ sùkúrù ẹgbẹ́ ṣe tíṣà kò sí wàhálà kọkọ yín bá ti yọ̀ǹda àmì ẹ̀ ní wàá lọ sùkúrù lẹ́nu tó ṣíjú lẹ̀ torí pé ẹ ti fi tíṣà ẹ̀sìn ní dúró àwọn ọmọ tí ẹ̀kọ́ àgbàlagbà lè jẹ́lu yín ń bẹ̀ tí ẹ tún ṣíjú lẹ̀ nítorí pé ẹ ṣe tíṣà ẹ pọ̀ fún ọlọ́run ọba mọ́ ẹ mẹ́tàn ra jẹ because ọ̀pọ̀lọpọ̀ ayé yìí báyìí ó ti fọ́ orí wọn ẹnìkan béèrè ó ní òun lójú akọ̀ǹtù wa kú òun wa máa bòde lè kóró òró tí wọ́n fi máa dàmí àbí kó wọn lọ ṣiṣẹ́ iṣẹ́ tó wọ́n rí ní ìsìn wọn á ní gbàgbọ́n àbí kó wọn ṣíjú mo ní iṣẹ́ torí ìṣẹ́pẹ́ pàmò àfojú hàn wọn ni ló fi máa gbowó àbí báwo ó ní àrárá. ok Ibrahim kí ni connection tó wà láàrin ojú rẹ àti iṣẹ́ rẹ ẹ ò ń bèrè bọ́bá tọ́ ni ọkọ ni ọkọ sì ti kú fà kìí ṣe nítorí Allah sọ̀rọ̀ pé Allah kò lọ́ọ̀ nìkan ẹ bá bẹ̀rù lọ eléyìí túmọ̀ mu náà ni wọn nǹkan tí wọ́n ṣe wọn ṣe nítorí ọlọ́ọ̀ tẹ́lẹ̀ náà wọ́n ọkọ ẹni ṣe nítorí ẹ̀ tó ti kú ẹ̀rọ abẹ́tí ẹ̀sìn fẹ́ pété obìnrin tó yẹ pé ń bojú gan àmọ́ ń dọ́tò wọn àtọkọjá ọkọ àwọn ọkọ sọ bojú dánù kékeré bá tún bá kínní rẹ ọkọ ló ní tẹ́lẹ̀ àbí wọn ló ní tẹ́sí ló ń ṣe àbẹ́sì subhanallah tẹ́lẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́mbẹ̀ náà. Thank you join láti gbà àbá sọlá ti ní ìdíje àtà so àlọ́ wa bẹ́ẹ̀ mọ́ sọlá ti wà bọ̀ ẹ̀rọ wa mú méjì wà padà àlejò bá mẹ́ta lọ wọ́n á bèèrè sí àgbélé tó ti ẹ̀sìn ní méjì wà padà nígbà tí o ní sọlá tó pàṣẹ àti alábọ̀pẹ́. dédé bó la ti bá yẹn. náà dédé bó la ti bá yẹn. dédé àwa lórí ìrànlọ́wọ́ ẹ̀ náà àti bàbá wọn mọ̀ sí àdéhùn àbáwọn ẹ̀jẹ̀ wá fún òun rí pàṣẹ ẹ̀ ti dálẹ̀ ṣe ló jẹ́ fún òun méjì wá. ìmọ̀ ohun tó pọ̀ jù ní rákà yẹn ti tán ọ̀pọ̀ sígbà tó dé náà ṣe rò kù. bẹ́ẹ̀ ọ̀tàdé náà kò sí àpò sí. àwọn anígbà tí wọ́n ti rí pàṣẹ àpè. alhamdulilayi wọn lẹ́nu kan bá sọlá tó lọ́sọ̀ ọba imam ṣùgbọ́n sí ìyàlẹ́nu ìgbà tí ìmáàmù sálámà tán tó dìde rákà kan ni ó ṣẹ́kù fún ṣùgbọ́n méjì ni a rí tó ṣe. tàtà a wa sọ pé à ah, nítorí sẹ̀rẹ̀ ni pé ní rákà tí òun kọ́kọ́ bá lẹ́yìn ìmáàmù yẹn òun ò rí ti súnmọ́ púpọ̀ àìrí ni ló mú òun fagilé rákà yẹn mú mi wá dípò rẹ̀ ó fi jẹ́ pé méjì ló mú wa dípò ẹyọ kan tó dàbí ìgbà tó wọn rà akọni pé lábẹ́ òfin Ọlọ́run tó bá pé ìgbà tẹ dé sí ìmáàmù ti rùkú ẹ̀yin náà rùkú tẹ bá ti rùkú lórí rùkú tẹ bá ìmáàmù yẹn ẹ ti báraka yìí tó ń ti pẹ́ rí fatiaki torí pé ẹ̀yin kọ́ lẹ fẹ́ dọ̀ má ké fatiha bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tó ṣe é pé ìgbà tó dé sí ó ti súnmọ́ ìgbà tí ìmáàmù kò débi pé àyè ò lè gbà kókó kíta sí àjà ọwọ́ àwọn ọba tó ọba rí kéńbẹ̀hùn tó o fi rò kó ọlọ́run fòrè sí o ti báraka yẹn mo rò pé yé wa o ti báraka yẹn kí ló wá sí pọ́n sọ pé ńgbà tó yẹ pé ihdina siratal mustaqim ni mo bá dé tí ìmáàmù fi rò kó màá tún tún yẹn mọ́ torí pé ọba sọ láti láti bẹ̀rẹ̀ ibi tó ọba àwọn ibi táyé gbọ́ ọdẹ nù kò sí wàhálà ọmọ ọba sọ láti rẹ lọ bá àwọn. lẹ́yìn náà ngbàtà nàbí sallallahu alayhi wa sallam nínú hadithi Ubadah ibn Samit radiyallahu anhu tí ń bi àwọn sàhábà léèrè pé la'allakum taqra'una khalfa imamikum sẹ́ẹ̀ máa ń ka lẹ́yìn lè máàmù yìí wọ́n ní hadhan ya bẹ́ẹ̀ ni a máa súré kíó lẹ́yìn lè máàmù anabi ọba wọn wí o torí ẹ̀ làwọn olùmọ̀ sọ yìí pé ẹ̀yin tẹ́ ẹ wà lẹ́yìn imam ẹ máa súré kéwù ni ẹ̀yin ò ní máa kà bí lè má mú ń kà ẹ súré kéètì yìí ni torí ẹ̀yin kọ́ ni imam. lábẹ́ ilé àwọn kan náà gbé béèrè kan wá ń jọ kan bẹ̀ wọ́n wípé ìmáàmù àwọn ó ń ṣe bí sọ̀láàtì Maghrib tí bá ti wá ké sátíà tó fi súra lé ní rákà kínní kejì yóò dákẹ́ díẹ̀ ẹ̀yìn rẹ̀ ní orúkọ ẹnìkan wá ń ṣe sọ láti pẹ̀lú àwọn lọ́jọ́ yẹn ló bá máa gbé àtakò yìí dìde ló bá ń sọ pé bọ́lá ẹtú ti lọ́lẹ́nu òun dé mọ́kà òun dé mọ́dínà wọ́n ti bẹ́ẹ̀ wọ́n ti kínní ẹ̀ máa kéwu àwọn ẹni tí wọ́n mọ nǹkan kan ni pé mo dé mọ́kà mo dé mọ́dínà yìí náà ni màdàlá mi sọlọ lọ́wọ́ àdìsọ́lá tí ó sì làjà onítàrọ́kùtù fi kùn máa ìtàmọ̀sẹ́kùtùm bẹ́ẹ̀ lẹ́ńtàgbẹ́lò àdì kìtàbọ̀ lọ ìwọ súnà mo ti fi nǹkan kálẹ̀ fún yín lẹ́yìn tó ṣe kí tẹ́ ẹ bá dì mú ẹ ní sínà lẹ́yìn mi súnà ni alukur'an àti súnà anábì ọ̀sán pé mo fi mọ́kà màdínà lẹ̀ fún yín torí mọ́kà màdínà èèyàn ni wọ́n máa gbé bẹ́ẹ̀ síbẹ̀ náà rí àwọn àwàtí ọ̀pọ̀lọpọ̀ wù láti lọ àwọn sọ pé mo fògbó mọ̀ sí àtọ̀yọ́ lẹ̀ fún yín tẹ́kọ̀ ti dà náà bẹ́ẹ̀ náà ní gbogbo òlu láyé torí pé kí lọ́lọ́ ní kí wọ́n sì kí làwọn èèyàn sì àmọ́ àkùrá lè yí padà sún lè yí padà torí ìdílé yìí báyìí bí ìwọ̀n bá mọ nǹkan kì í ṣe pé ẹ̀ máa jiyàn ẹ̀sìn kì í science and technology ìpè bóyá ìpè wọn ní kẹ́ ló ń bẹ̀ ló mo rò pé eh, rìsọ́ọ̀tì ni ó fi hàn pọ̀tẹ́sì lélẹ́yìí kìí sẹ̀sìn nítorí wá nẹ́ẹ̀sì náà mo tẹ̀lé gbogbo èyí ti tẹ̀lé wọn ni kí ni inú wọn mọ ni nígbà táwọn ọba ama ṣe excuse wa lélẹ̀ ń pé kí ẹni tó mọ náà kọ́ mọ tètè aláìmọ̀ bàbá bẹ sọ fún wa ó ní mọ ha dídákẹ́ méjì lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam nínú gbogbo sọ̀láàtì ìmọ̀ dákẹ́ lẹ́ẹ̀mejì alákọ̀ọ́kọ́ tó bá bẹ̀rẹ̀ sọ̀láàt tó bá ti Allahu akbar kò ní kasúra yọ kọ̀kọ́ dákẹ́ lọ. síbẹ̀ yìí náà ní Sahih Muslim àbúrò rà padà bí anábì kí ló máa wí tó bá dákẹ́. àmì fi hàn á kó máa ṣe du'aul istiftah àdúrà tá a máa fi bẹ̀rẹ̀ sọ̀láàt. dídákẹ́ ẹlẹ́kẹ̀jì sàábẹ́ sọ ike sànàbì sallallahu alaihi wasallam bá tó kù kó rò yóò tún dákẹ́ díẹ̀ òun náà ló sì sọ fún wa la salata liman lam yaqra bi ummil kitab kò sí sọ láti fún gbogbo tí o bá ti ké fatiha gbọ́dọ̀ wá fẹ́ fi fatiha ti wá sí àwọn agbègbè ẹni tó wà lẹ́yìn ìmáàmù wọ́n sì sọ fún wa kó àlàfi máa dákẹ́ kó tó rúkú tó ẹ̀yin náà dákẹ́ díẹ̀ àmọ́ kèsì pé ẹ̀yin náà dákẹ́ fáàmì fàágùn sí o torí pé ẹni tó lẹ́yìn yóò sáré kéde ẹ̀yìn ẹ̀rọ adákẹ́ díẹ̀ àwọn tó lẹ́yìn ẹ̀ fi fún wa láǹfààní káwọn ó tètè ké àti àtiwọn eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́ so wọn èsè bẹ́ẹ̀ maka wọn èsè bẹ́ẹ̀ madina àdìsí ni ká ṣe bẹ́ẹ̀ pé yé wa maka madina níta máa ń ṣe ni pé tí ìmáàmù bá ka fati àtàní ọ̀dà kẹ nítorí pé rìwáyà tó wá ń pa àdìsí yẹn nígbà kan tọ́ka sí ẹ̀mẹ́ta ní máa dákẹ́ ké máa ń dákẹ́ tó bá bẹ̀rẹ̀ sọ́láàtì ké máa ń dákẹ́ tó bá ké fati àtà ètò máa ń dákẹ́ tó bá ké súrà àtà ṣùgbọ́n èyí tó wá pé tó bá ké five percent kò fẹsẹ̀ rìn lẹ̀ lọ́dọ̀ àwọn Hanabila táwọn ń tẹ̀lé ní As-Saudiyya àwọn fara mọ́ pé tó bá ké five percent yóò dàkẹ́ díẹ̀ ní ìgbà tó rí Mẹ́kà tó rí Madina ẹgbàá wa tó sì mú kò fẹsẹ̀ lẹ̀ ẹgbàá wa tó fẹsẹ̀ rìn lẹ̀ ni pé tó bá ké síwájú tó kù dẹ̀dẹ̀ kórùkù ní ọ̀rọ̀ adákẹ́ díẹ̀ ọ̀dẹ̀rọ̀ àlàyé tó wà ń bẹ pọ̀ ṣùgbọ́n ní ṣókí náà ní pé nìkan ti níyàwó wọ́n á lọ sí ìdálẹ̀ pò ń lọ ṣiṣẹ́ ìgbà tó padà dé ìyàwó sì ti lóyún kó tó lọ padà dé wá bọ́ma lẹ́yìn ọdún méjì pọ́ma ti tó wọ́n ìyàwó tún lóyún mi ṣùgbọ́n kó tó lọ yìí ó fi yé ìyàwó pé òun ti fẹ́ ìyàwó sílùú ìdálẹ̀ tó ń ti lọ ṣiṣẹ́ wọ́n ti náà ti wà ní oyún lòún fi wá ilé ìlóyún ó bímọ lẹ́yìn rẹ̀ bí sáṣẹ́ sinú lẹ́yìn ọdún méjì méjì lẹ́yìn ọdún méjì méjì tọ́mọ bá ti tó wọ́n ní ọ̀wà títí eléyìí fi wá bímọ mẹ́ta wọ́n á fẹ́ máa lọ ìyàwó yìí tún ti lóyún ọlẹ́kẹrin ọlọ́run gbàdúrà rẹ̀ kọ́ mọ́ wá rẹ̀ ìyàwó yìí ti lóyún ọlẹ́kẹrin wọ́n máa sọ fún pé nítorí mú kóyún ó dúró sára rẹ̀ ní ìsìn yọ̀ọ̀sẹ̀ ni nítorí pé ìyàwó tí tó ń fi sí dálẹ̀ òun náà inú oyún lọ́wà òun sì fẹ́ ká méjèèjì òbí máa sígbà kan náà eléyìí ni àwọn àjẹ àgbòléyà òun ò fọyín tiẹ̀ sàgbòléyà tí ó dànù so dandan gbọ́dọ̀ sẹ́yìn òun náà mẹsìkínà ó sì gbà wọ́n lọ sẹ́yìn ẹ̀ dànù tán nígbàdúrà ọkọ wa dé ti ìyàwó ti ìyàwó wọ́n jọ ń gbé papọ̀ ìyáálé tún ti di kó náà tún bímọ kẹrin ìgbà náà ṣètò àníwá sọ fún ìyàwó yẹn pé òun lálà ipò kan tí ń bò ń òun sùn àti pé papọ̀ ti sọ fóun tẹ́lẹ̀ náà kó wọn ṣọ́ra kó bìn torí pé ara obìnrin lòun ti padà kárùn tó wọn bá kú ọwọ́ ajé ìyáálé náà ni obìnrin tó ń tọ́ka sí o abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ o àlá ńlọ́wọ́lẹ̀ wọ́n á ní kí ìyáálé ọwọ́ abúra ọwọ́ àti Suratul Nur abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ pé kọ́ afọlọ́mbúra lẹ́ẹ̀mẹ́rin pé òun ṣe zina zina báwo ó gbéra rẹ̀ ṣépè ìyàwó ti ṣe bẹ́ẹ̀ àmọ́ lẹ́yìn ìjọ díẹ̀ ó tún ní aláyùn ò tún yé lá o àlá ti wá jẹ́ bàbàrà torí náà àti pé obìnrin yìí fẹ́ ba tó ń jẹ́ ọlọ́run yọ̀ ọ́n tó ń fi kọ́kọ́ sáko lé tọ́lẹ̀ àti ọ̀tá ni lóye kúkúrú ọ̀sá ti di gbàdúrò òun àti ìyàwó tó fi ti kejì nídàálẹ̀ rẹ̀ tí wọ́n jọ wálé àtọmọ rẹ̀ ó ti kókó ó ti sáko lọ́dọ̀ ìyáálé báyìí gbogbo nǹkan ọ̀wá rọgbọkọ̀ rọrùn fún ìyáálé yìí má àti jẹ ó wàhálà àti mú ó dógún owó ilé tó ń san inú ìtọ́sán káyìn ti jó tán ṣé ìyálé ṣé lè tó ti torí tó lè torí rẹ̀ kókó lé kókó lọlé fámìlì rẹ̀ kó sì ṣe kúlọ̀ kọlọ́kọ̀ mi báwo kó gbogbo ní ọ̀sán òdodo ni kò sáàtì kún bẹ́ẹ̀ bọ́kùnrin yẹn ti ṣe sínú tóbìnrin yẹn bá fẹ́ láti bọ́ dànù ọtọ́ sí kíkọ́ bọ́ dànù lábẹ́ òfin ọlọ́ọ̀ bá a ti bọ́ dànù látàrí kọ́ dá ìjọba fún sọ̀dá kí padà kó ṣe nǹkan oṣù kan lẹ́yìn rẹ̀ kọ́ lọ́kọ̀ mi kò sí wàhálà ń bẹ̀ ó tilẹ̀ jẹ́ kó ti gbé wàhálà ra ọmọ mẹ́rin bó lọ́fẹ́ máa kó wọn ká lọ ta ni ọ̀fẹ́ tọmọ mẹ́rin wàhálà ọ̀rọ̀ ra wà ń bẹ̀ díẹ̀ ilé ìtumọ̀ sí kíkà lọ bẹ̀rù ọlọ́run ìka lọ́pọ̀lọpọ̀ ọkùnrin wàláhì wọn ní bẹ̀rù ọlọ́run ojú kòkòrò sì ń dá wọn láàmú torí èèyàn ti tó gíní tí mi fìn agbára rẹ̀ ọ̀káyàwó méjì ọlọ́rọ́ọ̀lù ọwọ́ adájú ọlọ́wọ́ ọwọ́ ń àlọ́ tìrànmá ọwọ́ àlọ́ ọ̀làlá kan kò ní dáa fáàlà náà ọ̀làlà gbogbo gbà tí ń bímọ o ọ̀làlà gbogbo gbà tó ń wálé tó ń rọra rọ́ọ̀lù tí ń bímọ tí ń lóyún tí ń rọ́ọ̀lù tí ń bímọ tí ó ti wá di pé ó ti dójú ẹ̀ báyìí ìsìn wa ni màmá rẹ wá sọ àsọtẹ́lẹ̀ fún ọ sẹmọ kọkùnrin ni ìyàwó kékeré ń fa tẹlẹ wọn ti lára obìnrin ni ó ti kó àrùn sẹmọ kọkùnrin ni ìyàwó kékeré tá ń jọ ń kóra wọn kábà tóbi kó torí ẹ̀ alábòsí lọ́mọ èèyàn o innahu kana zaluman jahula alábòsí aláìmọ̀ká lọ́mọ èèyàn tètè padà lọ́dọ̀ ìyàwó rẹ o sísá tó sá fún ìwọ dájú tó hù sí un òun náà gan-an ni ó jẹ́ kọ́ dàmà òun ni ó dàmà torí pé o ti hù àbòsí ọlọ́run bíi falábòsí lẹ̀ tọ́lọ́mùbá fẹ́ fi àbòsí ń jẹ́ ó pò sí un alhamdulilayi wọ́n lè yàn ti bá wọn má sòkú ṣáàjú kéèyàn tó lágbọ̀ yìí àzá ń sòkú àzáàdì gbogbo ẹ̀rẹ́gbè yìí ó ti wá má sòkú ó ti dá àmọ́ sòkú tó mú àwọn ni kó tó wá di pé aṣọ lílò ọlọ́run ní ká gbọ̀ yìí ó dé. aṣọ òkú yìí tó ń gbèsè rẹ̀ tí wọ́n sanwó rẹ̀ ní ìsìn àbò òní sánmá torí ti mọ̀ pé à ń sòkú gan ọ̀dá à ń bọ̀sibọ́sí pa máa má sọ fún. <laughs> ẹ rí i pé ìbéèrè ọmọ ọmọ hàní. <laughs> ẹgbẹ́ àmì ti kọ́kọ́ jẹ gbèsè aṣọ báyìí ọ̀sánwó aṣọ aláṣọ. ẹ lórí pé ẹ ẹ ọlọ́wọ́ bá bá ti tó bá sọ pé nǹkan ọba ṣòfò lè ẹsẹ̀ á lè jẹ́ pé nìyẹn lọ fowó rẹ̀ sí àníwọ̀ ti tọrọ bọ́ tẹ́lẹ̀ kó tó di fún ọgbàgbọ́ yẹ owó àtúrọ̀sẹ̀ ni ọ̀rọ̀ amíwọ̀ pẹ̀lú wa làbí olókùn. ó sì jẹ́ kí ẹgbẹ́ orin gbé kí gbèrègbè kó tẹ̀ ti gbàgbé fáwọn ọmọ sọ ìfó kó tó máa wọ̀ àti wọ́n máa gbàgbé rẹ̀ àwọn ni wọ́n gbàgbé rẹ̀ dákun ọ̀rọ̀ àbí tí wọ́n bá fi tọrọ sí torí tí a bá tó ti wọ́n ẹ̀kọ́ yà rí màálù súnà nígbà bá wà yóò kókó ọ̀dà akẹ́kọ̀ọ́ àti sẹ́kù yà alágbádá nù fa. tòtòrí di ẹlẹ́ ó fi sọ̀rọ̀ sí ìlú bomi tí wọ́n ní mọ̀ sáfù òkú ni tẹ́lẹ̀ ìjánu ti jẹ́ àmọ́ sọ̀rọ̀ àtọ̀fọ́lásọ̀ wọ́n ní èèyàn ṣe sùyàm èèyàn á gbàgbé jẹun àsìkò tí èèyàn wá rántí sí gángan látàbá pààyàn lórí. so bákan méjì nínú kó ṣe kó rọ̀ láti má mú mi sátatọ́ pọ́ lórí kọ́ ọmọ bá ṣe àmúrẹ́ lọ ọlọ́run gbà á ọlọ́mọdé aṣèrè àlejò so mú mi nì tó wá ti wá mú mi ìgbà náà ni wọ́n lè yàn gbalé ó sì fẹ́ gbéyàwó síbẹ̀ àmọ́ abánigbalé ti sanwó lé kẹ́ni abágbalé tó lọ wọlé gbàtẹ́ni abágbalé lọ wọlé ló ń bá bá pé sàárè sàárè sàárè náà fi gẹ̀zẹ́tì iwájú yàrá kọ̀ọ̀kan déédéé ibi táwọn kébìlà wà ìyàwó sì máa ṣe sọ láti nulẹ̀ ọkọ náà máa ṣe náfìlà nulẹ̀ tó a sọba àmukọ́ ẹ pé sáré àwọn bàbá màmá yìí láàmú akọjú sí torí wọ́n ọ fi yàrá mi hàn sáré náà ló tún àwọn adi tiẹ̀ náà láti ti torí rẹ̀ kí wọ́n sọ fún ìyàwó yẹn kọ́ lọ́ máa ṣe láti mọ́ṣáláṣí náà fi náà nǹkan máa ṣe mọ́ṣáláṣí ọ sọ pé ilé tó gbà ó sì lé gbà tó ń torí de eléyìí kí wọ́n wọ́n gba léyìn máa torí ìdí abájọ ìdí abájọ ìdí abá mùsùlùmí nìwọ mùsùlùmí kún mọ́ àbúrò bá òkú gbénu lé papọ̀ pé so wà á sọ pé wò ní ìdílé yìí máa ah owó tó máa ti san ọ̀lẹ̀lẹ̀ tó wà náà kọ́ ni èyí ah, ọ̀lẹ̀ àtẹ̀kọ́ owó tèmi lè lé yìí ntí ìlò lé ẹfẹ́ mi nílé ẹ̀hẹ́n tẹ́ bá sanwó lé yẹn ẹ̀dá òrèmí padà fún mi tẹ́ bá ní ọwọ́ gbà tó ṣe tí n fi kó sí iye kan lẹ́mọ̀ẹ́yìn ẹ dáhùn mi padà fún mi wọn náà lọ wálé mi tẹ́lẹ̀ wọn máa fi hàn wá wá burú tí ń bẹ lábẹ́ òfin ṣẹlẹ̀ à sáma sìnkú wá sílé ara àwọn aburú náà nì kí náà ń sìnkú sílé tẹ́kàn sọ gbogbo àwọn òkú dé òòsà náà ọlọ́run tó níwà pálapàla lọ tó wá wá àǹfààní lọ sọ́dọ̀ ẹnìkan tó níwà pálapàla ẹ̀ sì mọ̀ kó ṣeé ṣe kẹ́ni tó ń wá àǹfààní lọ sọ́dọ̀ rẹ̀ ó bíyàn léèrè nípa òun téèyàn bá sì sọ tó mọ̀ nípa rẹ̀ fún tìǹ wọn ò ní tẹ̀ kankan fún ní dáadáa òun náà ti wá wá ṣáájú kẹ́ni tó lọ tọrọ nǹkan lọ́dọ̀ rẹ̀ ó tó béèrè ike ẹ̀dá kun àwọn wa rádaràda tó ń wúlò ń ti pátí o àìbámu wọn lè wá bí léèrè ń pa o èrè bíi ti tẹ́lẹ̀ máa o ọlọ́run bá sì fi ẹni tọrọ tọrọ nǹkan lọ́dọ̀ rẹ̀ náà bá tún wá sílẹ̀ máa ń pa alágbájá ṣé ká sọ òkodoro bá máa ń pa rẹ̀ ní àbí ká pé tọ́ ẹ bẹ̀ lérè jẹ́ ẹ̀ka ẹ̀sẹ̀ ni pé ìgbà tó ń ti sọ fún yín pò yí padà tó sì kú ọjọ́ péréte ẹ̀yin ọ̀ma tẹ́lẹ̀ ó kọjọ́ péréte tí wọ́n fi wá bí yín léèrè nípa rẹ̀ tẹ̀yìn ọ̀mà bẹ́ẹ̀ pàtó tí lóun yí padà lẹ́sìn máa wádìí lẹ́nu àwọn èèyàn pé ń gbọ́ lágbájá ti pa wà báyìí sí lágbájá ò ṣe báyìí má ìtìdàkẹ́ ọ̀rẹ́ ni fi dá yín lójú kó ti pàtì àbí kálukú náà sọ pé kò yá wọn tí gbogbo èèyàn bá sọ pé ti pàtì ẹ sọ pé ti yí padà dáadáa lẹ́sàn parí àwọn tí gbogbo ẹni tẹ́ níjẹ́ ẹ̀ máa ń parẹ́ lẹ́sùn tẹ̀lé ìjàgbó tẹ̀lé torí lábẹ́ òfin ṣẹ̀ríyà tó máa bíyàn léèrè nípa ẹnìkan tó ń tẹ́ ẹ bá máa ń parẹ́ lẹ́sùn ẹ̀ gbọ́dọ̀ parọ́ yéé ṣe yóò bá lẹ́bù ní ṣẹ̀ríyà o tẹ̀sán bá ara yín sẹ́rú ẹ̀ fi máa jẹ́ gbogbo àwọn amúnáfíkì yẹn kò sínú ṣẹ̀ríyà nítorí ọba máa ń pè yẹn lọ́sọ̀ọ́ lọ́pàá jùlọ nìkan fẹ́ fẹ́ àwọn àbọ̀fẹ́ lọ́kọ̀ọ́ wọn á bí ọ lérò kí n lè mọ̀ ń pa alágbájá pé a alágbájá yẹn o kọ́dà tó bá fi obìnrin sílé ó lè tẹ̀bi pa tẹ̀kù torí pé Yorùbá ó tẹ̀bi pààyàn kò túmọ̀ sí pọ́kú àwọn ẹ̀kọ́ ni ó lè tẹ̀bi pààyàn tí èkú ọ̀tọ́jà nù. so wọ́n wá wádìí rẹ̀ mi, wọ́n tún kàn mí fún wọn ṣáà ti sòdodo tiẹ̀. ok ìyàwó lọ ní nǹkan tí wọn náà mọ̀ sí à kọ́dà ó lè gbé òkú ẹnu sàárè kọ́ máa bù nítorí ọmọ àánú parọ́ torí pé àtẹ̀ntó sòtọ́ àtẹ̀ntó purọ́ láyé yìí àṣírí ó tún jọka wọ́tọ̀ sòtọ́ yìí wọ́n padà sọ pé ah tí o bá sí òótọ́ tẹ sọ fún mi ìwà tóbìnrin yìí ń padà ń wù lé ọkọ tó fẹ́ ọ̀dẹ̀ mi ni ọba ti máa wù ọlọ́run sàn yín lẹ́sàn-án rẹ̀ tí wọ́n jẹ́ pé lọ́ọ́ lọ pa tó bá sọ pé èèyàn dáadáa lọ́mọ yìí àbọ̀pọ̀ mọ̀láìkà ní ìwà kílé burúkú yìí ọ̀rọ̀ èmi kílé burúkú à fọ́ọ̀tì ìjọba tó di burúkú lọ. torí ẹ kéèyàn òdodo òdodo sí ẹrí yẹn ó lè mọ ó lè mọ tètè tà lọ́dọ̀ rẹ̀ àti létí àwọn èèyàn àwọn tó bá padà tà tán ọ̀parí ni amárọ̀ kìnnì iná rẹ̀ máa jó búlabúla ni kò ní pẹ́ kò ní jìnnà tó kò bá tún lọ́sẹ̀ yóò kú láì sí ìrọ̀ òjò rẹ̀ ló ti jẹ́ pé ilé ọrọ̀ kìí pẹ́ òdodo tó ọmọ ní kò sọ tó máa béèrè nípa ẹnìkan kí lẹ́yìn máa ń pa aláwẹ̀ á ah, ọ̀làmànà á ah, kọ̀làmànà torí pé látàrí ọ̀rọ̀ tiẹ̀ wọ́n lè dúpẹ́ lé owó wọ́n padà wá rí pípọ̀ lámànà wọ́n máa pa lórí fún ọpẹ́ ẹni tó jẹ́po lájà kìí sólè bí ẹni tó ṣe kí ni ọgbà lẹ̀ torí tí ọba ti recommendation tiẹ̀ wọn bá ti fi síbẹ̀ ìwọ gan o lè ní ọ. èmi ò tó le nítorí mo ti ẹ̀kọ́ ìlú ọdún láyé ni pé wọ́n parọ́ mọ́ wọ́n ti parọ́ fún mi. ha eléyìí túmọ̀ sí pé òdodo ni ká máa sọ ẹni tí wọ́n bí léèrè ń parẹ́ wọ́n wò ẹ̀sùn òdodo fáwọn ni ẹ̀sùn òdodo ní islam fi kọ́ ọ islam ọkọ̀ akáparọ́ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.